وأصحابه ومن اتبع بدعوته وصلى بسنته إلا يوم يرفع الله العرض وما عليها وهو خير الوارثين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحمل عقدة من لساني يفقه قولي اللهم افتح لنا كتابك وسنة نبيك والعمل بهما ظاهرا وباطنا بسر ذاتك المقدس اللهم امين وأما الذين صعدوا ففي الجنة خالدين فيها ما دامت السماوات والأرض إلا ما شاء ربك عطاء غير مجدود وأما الذين صعدوا ففي الجنة خالدين فيها خالدين فيها ما دامت السماوات والأرض إلا ما شاء ربك عطاء غير مجزوم ọba tí ó fi wá sínú olùmọ̀ Ọlọ́run lọ́kan ṣoṣo ọba tó fi wá sínú ẹrú tí ó lè máa dúpẹ́ lóye ìtúsí fún wa lónìrànà nínú ìdára nínú rẹ̀ èyí tó kéré ni àbí èyí tó èyí tó hàn sí wa ni àbí èyí tó pamọ́ tó dẹ́pẹ́ nu ọba tó bá hàn sí wa yẹn tó hàn sí wa yẹn náà tá a bá ní ká máa ka àlè kà tán wà ń tẹ̀ ó ní mẹ́ta lọ́ọ̀lì látúnṣu à ìdára tí ọlọ́ọ̀bá aláàṣẹ fún wa lẹ́nu kọ̀ọ̀kan wa lápapọ̀ ní àbí kì í ṣe ìdára tá a lè kà tán bẹ́ẹ̀ látọ̀rọ̀ àlékún kí àlékún lè padà bọ̀ mẹ́rẹ̀ẹ́rẹ́ àwọn ará lè àwọn sàbí ẹ̀ àwọn tí wọ́n bá ànábì ṣiṣẹ́ wọ́n dúró tì lórí tí ọlọ́wọ́ bá kí gbé lọ́wọ́ jẹ́ fọ́mọnìyàn tíṣẹ́ náà fi dórí àwọn tí àwa náà kẹ́kọ̀ọ́ ẹ̀sìn lọ́wọ́ wọn abẹ́nú ọlọ́run ìkẹ́ náà má dàbí lórí wọn ọlọ́run yóò máa bẹ lórí ibẹ̀ láti gbéra sọlé ní insha Allah ta'ala níbàámu pẹ̀lú bí tá a bá dégbé lánàá èyí ni wípé ọlọ́wọ́ bá adéda ń fi ọ̀rọ̀ anábì wa Musa àti aleyhisselam àtàwọn anábì tó sáájú tó ti sọ̀rọ̀ wọn náà ní méje tánàbì Musa náà wà náà wá nínú sọ́dọ̀tì lọ́wọ́ yìí nípa ìyapa táwọn èèyàn máa ń ṣe lórí iṣẹ́ tọ́lọ́ ọba adéda fún anábì rẹ̀ gbogbo àwọn anábì ọlọ́run tó lọ tó sáájú yẹn òjíṣẹ́ ni wọ́n ṣe áwòláyé òjíṣẹ́ ni wọ́n àtọ́ òmùlọ́ olùkútù ọlọ́run sì fún wọn ní tíra wà àtọ́ wà àmà ìyẹ́zà wọn bèrè kọ́ọ̀ bẹ́ẹ̀ ni ó sàdáyẹ yìí wọn kó fún wọn níjọ tí wọn lọ jíṣẹ́ fún ìyẹn ló fà á tóbi jẹ́ pé ọ̀rọ̀ wọn fi ba ìbáwí lọ lẹ́yìn wọn tó fi Musa lọ́lọ́run nípa kan ẹnu wọn bá wọn amẹwàá rẹ̀ hàn tí wọ́n bá kẹ́ wọ́n bá kọ́wọ́ pọ̀ láti tẹ̀lé anabi musa alayhi salam àni wọ́n tẹ̀lé àmọ́ lẹ́yìn ìgbà yẹn àwọn tó lọ́wọ́ anabi musa sí alayhi salam àwọn náà padà ṣe tí wọ́n ti sáà tí wọ́n bá wà wí wọn náà sọ yìí torí pé ń bẹ́ tó jẹ́ kó gbà apá kan tó fún anabi musa ń bẹ́ nu tí ó gbà tọ́lọ́ọ̀bá dẹ́dàwájú yìí wọ́n yìí pé àìbáwọ̀ wílẹ̀ tó ń bá wílẹ̀ dì sí òun lọ́wọ́ lára títí dásìkò kan tọ́lọ́ba ẹ̀dẹ́dẹ̀ ló ti kálukú kó sí ọwọ́ rẹ̀ ni lójú sọ pé wà á ń kó lálámà láyé wọn fi yá dáhùn ká àmì àdáhùn. ìnáwó mi máa yà àmàlú náà kọ̀ ní iye. لما ليوفينهم ربك أعمالهم إنه بما يعملون خبير wọ́n ní wáyé nà dákúrájú kó la gbogbo àwọn ìjọ tó ṣáájú ànábà Muhammad tó dúró ànábì Musa aleyhisalaam aleyhisalaam lámà aláyíwá fìyà náà làápè iṣẹ́ ẹ̀mọ́ fún bàbá wo ayé yìí nígbà tó dọ̀rọ̀ ànábì Musa padà tó fẹ́ padà sọ́dọ̀ ànábì wa Muhammad kí àtọ̀lọ́lọ́ fún wa bá mo máa ń sàlàyé fún wa yìí pé ó yẹ kó lè bẹ̀rẹ̀ sí máa mẹ́nu bà ànábì wo ànábì kí ló dé tí òbí ní mẹ́nu bà ohun tí òní jẹ́ ó lé mẹ́nu bàbá yìí pé èsì rọrùn ní dáwà mọ̀wásọ́là ní dáwà ànábì Ìsá jẹ́ fún dáwà dání ànábì Mùsá the same clan ìran kan náà tí wọ́n rán ànábì Mùsá sí náà ànábì wo ànábì Ìsá sí ìyẹn lọ́pàá tó jẹ́ pé kì í sábà rí fún ọ̀rọ̀ ẹ̀ tó bá fẹ́ sọ̀rọ̀ ànábì Ìsá pẹ̀lú bàbá sọ̀rọ̀ ẹ̀ ó fẹ́ sọ̀rọ̀ pa pé wọ́n mú ọmọ pẹ̀lú Ọlọ́run àbí wọ́n pé májẹ̀mú láéláé àti májẹ̀mú kiri májẹ̀mú tuntun tó wọn náà gbà yìí pé májẹ̀mú yẹn tẹ̀léra wọn ni àtàwọn àti tálùkọ́ ní ọba sábà máa dákọ àtàwọn ó máa ń fi kíni ìjìnlẹ̀ kún torí pé wọ́n ń tẹ̀léra wọn wọ́n sì ń tẹ̀léra wọn ni ọlọ́wọ́n ni kò sí kàtọ́wọ́ lè jẹnu wọn láyé wà fìyà náà rọ̀ bùkà ẹni tí ó gbà kásán lẹ́sàn dáadáa yóò gbà tiẹ̀ ẹni tó gbà kásán lẹ́sàn dákejì ni gbà tiẹ̀ torí pé ìnáwó náà ìmọ̀ ẹ̀yà mẹ́rin náà wọ̀ ní. gbogbo tí wọ́n ṣe níṣẹ́ kò sí kankan tọ́lọ̀ ọba adẹ́dà tí ò ṣe kí ni tí ó mọ̀ nípa ẹ̀ ìyẹn ni pé kọ̀bí onímọ̀ pẹ̀ òun lọ́ba tí ó sì fún wọn nírò lórí gbogbo tí àwa náà bá ṣe níṣẹ́ ọlọ́sàn yóò sí wa náà. pàtàkì ká máa kú ní wọ́n máa ń ta àbẹ̀mẹ́ àkàwọ́lá ẹ̀kọ́ ìnáwó ìmọ̀ ẹ̀dá àmẹ́lú rẹ̀ bẹ̀rẹ̀ wàstákìm kama umar wàstákìm kama umar a rí pé àlọ́tí dọ́rọ̀ yẹn padà sọ́dọ̀ àrẹ́bọ̀ Muhammad ìyẹn ni pé ọlọ́wọ́n ń bá ànábì sọ̀rọ̀ ó ń ṣàlàyé fún ó dojú ọ̀rọ̀ yẹn kọ́ kò wá fi máa lónìí kan ó wá ní wàmọ́ ń tá àdàmà àjì àtàwọn tí wọ́n padà sọ́dọ̀ ọlọ́run pẹ̀lú rẹ̀ fàstákìm kí náà ń pè ní fàstákìm dúó déédéé ìdúó ṣinṣin al-istiqama amarahu Allahu ta'ala bil-istiqama ọlọ́run pa ànábì láṣẹ tó kóse kíni kó dúró sísìn kámẹ́ òmìnirí ìyẹn tó bá ti pa ọ́ láṣẹ o gbọ́dọ̀ ṣe gbogbo tó wò lè kojú rẹ a gbọ́dọ̀ rí pé kó fẹ́ compromise lórí ẹ̀ wà mí tábà náà kì í wá sí wọn nìkan nínú ẹ̀sà ọlọ́ọ̀bá dẹ́dà máa ń sa àwọn sàbẹ̀ ó máa ń sa àwọn ẹni rẹ̀ òun ni pé yóò ràn ọ́ lọ́wọ́ yóò kún ọ lápá lórí amúrò lè tó rọrọ̀ tó lágbára ni. àti àwọn àyà míì tó jọ bẹ́ẹ̀ nínú àwọn súwárù míì ó kún àyà tó dà níbi láàmú púpọ̀ níbẹ̀rẹ̀ anábọ̀ Muhammad kí àtọ̀lọ́lọ́n kó máa bá níjọ́ tá Abubakar Siddiq tó wò báyìí ó ní má ya Rasulullah kí ló kó ewu bá ilé ọlọ́run ìyẹn ni pé wọ́n kà sàdédé rí pé ewu yẹn ṣe kí ni ó jẹ jáde ó yára lásìkò tìkéré tí ìṣèlú bá rí ní anabi ní ṣáyàbátì uhud wà àfùwà ìhà súrátù uhud ìyẹn ní pẹ́ẹ́tì sọ ní ti súra yẹn àti tójọ́ àmáyà tó kó dàgbóbá tí wàhálà bá bá yẹn kí yẹn lè máa ewu lórí ẹ̀ òun láyà ẹ̀ fàstákìm kàmà omiyọ̀. ìyẹn ní pé ká sọ fún yẹn pé bá ṣe pa ọ́ láti ẹ̀ ọ̀ gbọ́dọ̀ alẹ́ sọ̀kọ́ ọ̀mà oníkẹ́yìn ojú ó sisi àtẹ̀wá lórí tẹ̀lé tọ́lọ́ wàhálà ṣìnáàbì máa mà àhàrímà wò ati kó jìnà sí nǹkan tọ́lọ̀ ọba dáadáa ṣe léwọ̀ fún eléyìí ló máa ń jẹ́ tó jẹ́ pé tẹ bá wò wá nínú Ramadan Ọlọ́run máa ń fún gbogbo mòmìnir ní sọ̀kọ́mọ̀ torí pé mi máa lẹ yóò lè dúró ó dà tó obìnrin látòjúwe tó wọ̀ wọ̀ kú ọ̀ máa ń kọjá lọ àmọ́ nígbà láyà ṣe kí ni o àti gúrí àwọn iṣẹ́ olóore máa ń rọrùn fún wa láti ṣe onápẹ̀ ní kíni alẹ́ sọ̀kọ́mọ̀ ẹ̀bùn sí lọ́dọ̀ ọlọ́ọ̀bá dẹ́dà tó ti ní lọ́rọ̀ ọlọ́run kó rọ̀yà lọ́rọ̀ al-istiqama tó bá dé ìrọ̀ mọ̀tọ́ tí ó mọ̀ ń ṣẹlẹ̀ sọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn òun náà ní káwọn èèyàn ṣe kí ni wọ́n á yẹ ìyẹn ní wàá rẹ̀ nípa pa àkọ́ni wọ́n ń kírun ní kí ni ó ní ọ̀rọ̀ mọ̀tọ́ ẹ wo mọ́sálásí ṣe máa ń sukú kẹ́kẹ́ ẹ bá pè wọn kọ́ra ẹni tí ń lọ bọ́ọ̀lẹ̀ ẹni tí ń rìn ولو استقاموا على الطريقة Òtọ́lá dẹ̀ fọ́ wọn ànábì ọlọ́run láti pé kí wọ́n lè máa rí àrànṣe ọlọ́run rẹ̀ ní gbogbo ìgbà. Ìyẹn ni ó ti mọ̀ tọ́jú máa ṣe lè dúró dédé kí ló máa ṣẹlẹ̀ ọlọ́run máa ràn wọ́n lọ́wọ́. Sotí àrànṣe ọlọ́run máa ṣe kí ni yóò máa dé bá wọn. Ló fi ní wàhálà wí sàkọ́mú alàdùtọ̀ rẹ̀ yẹn fún Tí wọ́n bá lọ dúró dédé lórí ojú ọ̀nà tọ́lọ́run láàsìkò iná ọmọ àgàdà pọ̀ máa fún wọn mú omi tútù níjẹ fún wọn mú tó ti ìyẹn pé àlẹ́sìkò ọ̀nà tọ́lọ̀ ń bá lè ràn lọ́wọ́ tó bẹ́ẹ̀ lọ́n lórí ẹ̀ ìdúróṣinṣin lójú ọ̀nà ẹ̀sìn tí kan àbí tó wà láàrin kan àbí tó wà kan ìyẹn gbogbo ó sùn ó jí ó ń yọnu ó bínú lórí ó bá ọlọ́ọ̀bá adékè ọlá mọ́ṣẹ́ wá ní mùsùlùmí ọlọ́bẹ̀ ẹ̀yọ́ màmá pèèyàn lọ́lọ́bẹ̀ ẹ̀yọ́ ìtumọ̀ ẹ̀ ní pé tó bá rí ti máa ń tẹ lọ́rùn yóò tẹ̀lé fi ọlọ́run tó bá kúrẹ́ káàtó tó bá dọ̀rọ̀ òṣèlú ọgbọ̀ òṣèlú láti ṣe báyìí ìyẹn ni pé wúlò تتنزل عليهم الملائكة تنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون ọ̀rọ̀ ìsìnkọ́mà ó gba ká máa sọ díẹ̀ ká dúró rí ẹ̀ díẹ̀ bá ṣe dúró yìí torí pé tọ́lọ́ máa fi sàánú fún yẹn kì í ṣe láyé nìkan tí ó máa kú ò láyé ọlọ́ni ìnàlẹ́yìn náà kọ́ ló rọ̀ dúnà wá àwọn tágbà pé ní ọlọ́run lọ́lọ́run wọ́n wá dúró lórí ẹ̀ yẹn pé wọ́n mú ìmọ̀ yìí wọ́n ò tẹ́ lẹ́bẹ́. Látàrí ọ̀sán ló wù. ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم màláíkà wà á bá sọ̀kalẹ̀ tí wọ́n pọ̀ tí wọ́n bá kọ́ bá bẹ́ kú láyé látara ti kiri látara pé ọlọ́run fẹ́ fi ẹ̀mí wọn rinlẹ̀ kò fẹ́ kí wọ́n dàrú mo tá màláíkà fẹ́ sọ fún mi kálí láta fa fún ẹ má pààyà àdúgbò lọ. ẹ sì má bànújẹ́ lórí ibi tẹ́ fẹ́ fi lẹ́lẹ̀. wọ́n fẹ́ fún ẹrú bẹ́ẹ̀ nírun dùnú pẹ̀lú àdéhùn tọ́lọ́ ṣe wa ìyẹn ni wípé tọ́lọ́n bá fún yẹn ní ọmọ tó ti ẹ bí gbà wípé ó ṣe kí ni o ọlọ́run ti ṣe gbogbo orí ayé fún ìyẹn dẹ̀ la need kí làwọn kan tó lè jogún sí ọmọ fún yẹn bó la ṣe wá lórí nínú ẹni kẹsìrọ̀tì zikir ìmọ̀ ìṣèrántí ọlọ́run púpọ̀ wàtìláwàtò Qur'an ahamuha kéèyàn máa ka Qur'an wà mùjáàdà sátò àlẹ sọlá kéèyàn máa jòkó pẹ̀lú àwọn àwọn ẹni rẹ torí pé alimari ibùdó àti ọmọ ènìyàn ọmọ environment ẹ̀yìn àwọn tí máa ń bá jòkó tí máa ń bá ṣe ni ó ṣe kí ni o tí ó bá màdá bàbá lọ tọ́tẹ́ ìwà gbọ́rọ̀ ọlọ́kẹ́lẹ̀ mà tí ó ṣe yóò máa jò díẹ̀ díẹ̀ kí ni ẹ̀ máa ń jò ní láàrin yẹn bí ìgbà tí credit tán lóòdù èèyàn credit yẹn bá ga ẹ̀rí pé mo charge lára ẹ̀ tó bá di pé bá ti ń lò ó náà máa ti ní yóò máa jò díẹ̀ díẹ̀ yóò máa wo fíìmù díẹ̀ díẹ̀ ẹ̀gbẹ́ fíìmù ní wò nígbà tí wọ́n á yóò máa ní kí ni o yóò máa wo pornography so yóò máa wo fíìmù wò kí ni ṣe àṣùbá ni ọkọ̀ máa bọ́ lọ́wọ́ rẹ̀ táṣùbá máa ń bọ́ àìlẹ́ òṣèkí ni yóò máa bọ́ ọlọ́mọ sọ̀rọ̀ wa bẹ́ẹ̀ bẹ̀tẹ̀ yẹn bá ń dúró sí yẹn àlámàrí rẹ̀ ó sọ kí tí má lè ṣòro ti ọlọ́run tí ń jòkó pẹ̀lú àwọn ẹni rí tó dẹ̀ ń gbọ́rọ̀ ọlọ́run eléyìí tó wá ga jù wàdá yìí máa ń láti zikiri mouth tó bá lè máa sì láti kú gan istikọ́mọ̀ ló ṣe kí ni yóò dúró tó tọ́lá nàgbà Muhammad sallallahu alaihi wa sallam ó ní àti irun mi zikiri hadi malalat

ọdún tọ́lọ́ ọmọ bẹ́ẹ̀ fún yàrá ìsọ̀ ọmọ òun ní kéèyàn máa sọ nípa ọlọ́run dáadáa fáwọn èèyàn lọ́wọ́ tó jẹ́ pé àwọn àfáà àwọn olùmẹ̀sìn ọlọ́run máa ń jẹ́ kí sì kọ́ ọmọ wọn dúró gan sọyẹ ọlọ́run ń ràn wọ́n lọ torí pé bẹ́ẹ̀ máa ń wí ọlọ́run máa ń jó kára àkó tètè lápá tó bá ti jẹ́ kó bá ṣe ẹ̀kíláàsì pẹ̀lú tí sọ yẹn kí ni ó tètè máa lápá nú ẹ̀mẹ́ sọyẹ òun ni kéèyàn orí tí ò da kó má sọ bẹ́ẹ̀ ká sọ fáwọn ẹ̀kẹ́ kí ni ò da ọlọ́run ká má mutí tó bá sọ lẹ́nu tó bá lọ́la tó ń dò lẹ́nu tó bá tó bá sọ sì sí ẹlẹ́ so nínú àwọn àlámẹ̀rí ó ń bẹnu tọ́nà máa ń lò sábà bí láti pé kó ṣe kí ni o láti pé kí ọmọ yẹn ṣe kí ni kó fi dúró ó ní pàtàkì kánà ẹ̀ríta. wàmí tábà àtàwọn tó ti bá ìyẹn ni pé àwọn tó kó ní ẹsẹ̀ nínú àwọn kìkì nínú àwọn ẹlẹ́bọ káwọn ó ṣe kí ni káwọn ó dúró tú wá wà látàtàrà o káwọn kọjá lọ o ìyẹn ni káwọn sì ń kàn pẹ̀lú ọlọ́run kò sí condition tí ẹ lè wà láwọn sọ fáwọn èèyàn ọlọ́run kò fún wa ní sèkọ́mọ̀ fi kó lè hàn nínú gbogbo ṣe sí lẹ́yìn máa ń jáde lára èèyàn báyìí ó yẹ ká máa bẹ̀rẹ̀ sèkọ́mọ̀ fún torí pé tó bá yẹ tán lórí rẹ̀ ìbẹ̀ lórí rẹ̀ wà wàhálà tẹ̀sán wọn ò gbọ́dọ̀ sí kí ni o wọn ò gbọ́dọ̀ kọjá lọ ọlọ́run ádámù ní sèkọ́mà olóma máwọn èèyàn tí wọ́n sọ wípé a nígbà tára nílá wo pé ká fọtí kó ká fọtí ṣe kí ni ká fi ṣàgbó fún un. sẹ́mà ìbẹ̀lẹ̀ ti kọ́nà àwọn ọmọlẹ́wù imán nígbà yẹn ọlọ́run àwọn bẹ̀ kúrò wà lọ́rọ̀ ìdúró sísìn bẹ́ẹ̀ ó dá kéèyàn máa gbé sórí ẹ̀dá rẹ̀ ọmọ ẹ̀wà kẹ́síwọ́sẹ́ náà wẹ̀ tí mo ṣàlàyé fún wa ó dà pé nínú àwọn atákí tàràwé ìwé yẹn sótìyẹn ọ̀dọ́ ní tiwa ni ọ̀dọ́ bíi tiwa àbí ká sọ pé kò tiẹ̀ tó wa gan lọ́jọ́ orí so ó gba sẹ́ kò tí ì pọ́sẹ̀ kejì ìyẹn túmọ̀ pé kò tí ì ṣe kíni ó gba federal service federal appointment ẹ̀ ṣe kíni ni wọ́n fún l'Abuja ọ̀sẹ̀ méjì ló sì lò ń bí iṣẹ́ kò ì ló kíni kò ì lóṣù kan kò ì gbówó oṣù kan ó lọ Àbújá kò pọ́sẹ̀ kan nínú ọ̀run so ti yẹ alẹ́ sọ́kọ́ mi ìwé ṣe pàtàkì gan tẹ́ ẹ̀gbọ́n ọ̀rọ̀ máa tọ́lọ́ bá kàtàkà tó bá dé kéèyàn máa bẹ pẹ̀lú àwọn ẹni rere orí ńlá ni fún wa tí sọ hàn fún àbùkà fún wa lórí ṣe pàtàkì. arákùnrin yìí àwọn èèyàn wa ni wọn mọ̀ pé ọlọ́run tí ó ti ní kíní òjòkó ẹsẹ̀ rẹ ti dúró ṣinṣin ó tó wá gba sẹ́yìn wọn ló máa ń sọ fún kanú àwọn tajà kẹgbẹ́ rẹ̀ nú àwọn afa <laughs> tó ń bá kú àwọn tó tún wá gbọ́ wọ́n máa ń gbọ́ tó máa ń sọ wípé pẹ̀lú òun sì máa ń bẹ lọ́wọ́ tó wò bá ṣe wọṣẹ́ kó jẹ́nu rọ̀mọ̀dọ́n kó jẹ́nu kí ni inú rọ̀mọ̀dọ́n ṣé àmì wípé mọ̀nsá àlọ́lọ́ ìṣàádá tàbí sẹ́dẹ̀kì gbogbo ẹni bá bẹ lọ́wọ́ kó kú sójú ọ̀nà tọ́lọ́ pẹ̀lú kí ni pẹ̀lú òdodo bàlábà ọlọ́wọ́ mẹ́nsìlẹ̀ àbọ̀rọ̀ wàláwọ̀ mẹ́ta àlàáfíà torí sí tọrọ yẹn àwọn èèyàn mọ̀ eré ni wọ́n pè níjọ́ Tuesday àbí mẹ́fọ́rù bá ṣe kíni àmàwẹ̀ àbí àmàwẹ̀ ìjọ yẹn ìjọ yẹn ni nínú bẹ̀rẹ̀ inú rẹ̀ á bá wọlé wọ́ kíni o ó fi wá gbàwẹ̀ jọ àlàrúbá ó wá gbàwẹ̀ àlàrúbá yẹn ó wá síwọ́ ọ̀sẹ̀ lálẹ́ kíni o lálẹ́ àlàrúbá kí ló ṣe o. ó ti sí kíni òkùsùn náà awúwàlù ayé àwọn ìfìlẹ̀ fi ayé àwọn ọ̀pọ̀lọpọ̀ àkọ́kọ́ ọjọ́ ló sí kíni inú oṣù ọ̀pọ̀lọpọ̀ bẹ́ẹ̀ni eré ni ẹni tó tún wá ní kí ó sí òun tó ní lásàbí ṣẹ̀dí àwọn àrò pé bóò ní àwọn àsọ́lẹ̀ rẹ̀ ṣe fẹ́ dì múṣẹ́ ọ̀fà lẹni tó ní kó kírun sí ńlá sí kí ló wà àmọ́lákó ẹ̀sẹ̀ gbàṣẹ́ wọn ò tí mọ̀ dáadáa lábúgbò tí ń gbé bó ṣe gbàṣẹ́ tá ló rẹ̀ ń kan ìgbà tó ló ṣe wọṣẹ́ náà àwọn ará sọ pé ah, ìbá ń wọn bá rẹ̀ torí pé kádùá rẹ̀ ó lè ṣe kíni kò lè ṣe ẹni tó sì ló kírun sí ńlá wà lé níjọ́ tó wá gbẹdẹ́lé àáfà rẹ̀ ìmáàmù alákàlùwà àwọn sọ pé táwọn gbọ́ àwọn akẹgbẹ́ rẹ̀ gbọ́ tó sọ ní wípé lágbájá ni kó kírun sí lọ lágbájá sí wàhálà sọdíye kí làgbà lérò alẹ́ ìtọ́kọ̀ọ̀nà kò sí tójú ọ̀rọ̀ lọ́rùn ní pé nígbà tó wà nílé ó dó láàrin àwọn tí wọ́n ràn lọ́wọ́ tó bá dáre wọ́n lọ sọ pé bóò ni ó ṣe rí tẹ́lẹ̀ kọ̀ọ̀kan wọn bá wà mọ́ ó bá wà nínú nínú àlìjẹ́nà tí ó ti wá tẹ́lẹ̀ ẹ bá wà nínú àlìjẹ́nà wọ́n ní wọ́n wà á máa ronú wípé lágbájá wà táàbí ọmọ ń jòkó mọ́sálásí lágbájá wà táàbí ọmọ ló ń gbọ́rọ̀ ọlọ́run lágbájá wà táàbí ọmọ ń ṣíkírun sótìyé àmọ́ kí ló dé ṣe kí ni kí ló dé rí láwùjọ wa ó yẹ ká lè rí àdúgbò mọ́ ń ọlọ́wọ́ agbọ́ṣòwò àrùn wọn ọlọ́wọ́ bọ́ ọ̀rọ̀ tí wọ́n ti kíni tí wọ́n ń sọ pé àwọn ẹni ń béèrè ọmọ ìyá wọn wọ́n padà sọ fún wọn pé inú iná ló wà ọlọ́wọ́ wa nítorí pé wọ́n rẹ̀ wọ́n ti wọ́n béèrè rẹ̀ kí wọ́n lọ inú ránù tí ó lò bẹ́ẹ̀ ni pé ẹ lọ mú wa inú kọ́yìn ìjọ tí wàá sọ yìí pé mò ń bẹ̀ níwọ̀n ẹ̀ta kò tẹ́ ẹ̀ bá rí mi ẹ ti kíni o ẹ ti rí mi ta lè fi àti ẹ̀ bá rìn tó bá dẹ́kẹ́ ìmúlù kọ́yìn ìjọ tí ó bọ̀ sọ pé káwọn èèyàn béèrè èmi àti wọn kọ́ so ìyẹn ni pé ẹni tẹ́yẹ̀ máa ń béèrè tó bá bọ̀ ọmọ yahoo náà lèèyàn máa ń bá rìn wà láàánú láàánú kẹbí ọ̀rọ̀ àwọn wà sọ́kẹ́ rárá àwọn tó àwọn níṣẹ́ ni so alámọ̀rí yẹn wà very crucial gan dọ́tà wọn kó wọn ṣépè ríra wọn àwọn kan ṣe kí ni wọ́n rántí ara wọn nínú òkè àwọn wà sọ́kẹ́ àwọn tí wọ́n kó bá wọn ni wọ́n bá náà àti ìdè ẹ̀fẹ́ yìí nìmi nàlá àdá bá a lọ́kọ̀ òyà wọn tó rà àṣọ páàsì ń jọ àwọn ọ̀dọ́ bẹ́ẹ̀ ní ni àdìjọ máa ọlọ́run sọ̀rọ̀ wa bẹ́ẹ̀ wà máa ń tábà máa àjì wàlà àtẹ́tùmọ̀ wàlà àtẹ́tùmọ̀ ẹ má kọjá àlọ́ ọlọ́run lórí àwọn lórí àwọn ìwọ rẹ mu. ìnáwó mi máa ta àmàlú náà bà sí ọlọ́run máa dẹ́dà gbogbo tí kálukú wá ń ṣe níṣẹ́ kò sí kankan tọ́lọ̀ máa dẹ́dà tí ó mọ̀ bà sí òun sì ń rí wa ajẹ́pẹ́ gbogbo bá ṣe ń ṣe òun ó ṣe kí ni ó ń rí wa bìmọ̀ táìmù ẹ̀lúná bàṣíyè nínú ìròyìn ọba adẹ́dà kí ni àlùbàṣíyè ọba tó ṣe kí ni ti ń rí wa ọ̀rọ̀ wa ọ̀pamọ́ fọ ọ̀rọ̀ pé ẹlọ́ba mi wo kí ni lágbájá ń ṣe tó bá sọ fún àmàlẹ́kà pé kí ni lágbájá ń ṣe wúwa àìlà ń bí ìlú kọbẹ̀ ó mọ̀ tẹ́lẹ̀ ó kà sọ́kẹ́ ẹlọ́ba mi wo kí ni ń ṣe ولا تركنوا إلى الذين ظلموا فتمسكوا النار تمسكهم النار وما لهم من دون الله من أولياء ثم لا تنصرون ولا تركنوا إلا الذين ظلموا àìpé ádámù lè ṣe kọ́ ọ́nà ntí ìjẹ́kẹ́ yẹn ní ìgbòsí ti kí lẹ́mọ̀ tí ó kúrò òun máa ń pè yàn lọ́lọ́bẹ̀ yọ ní kíni ọlọ́bẹ̀ yọ ó yọ wàlá tẹ́rẹ̀kànú ní tí ó lè má jẹ́ rí sìkọ́ ọmọ òun òun ni ó wá ní ẹ má lọ fara tì ẹ má jẹ́ ni ẹ má fara tì lọ sọ́dọ̀ àwọn tí wọ́n jálágbò sí àti sọ̀rọ̀ zolimu fún wa tálípà àti àti sọ̀rọ̀ zolimu mẹ́ awùwọ́ ni mọ̀ ọ́ bẹ zolimu òun náà òun náà kí ni ìbára tọ̀ bẹ́ẹ̀ lọ́la àwọn tí wọ́n ń sin nǹkan mí yàtọ̀ sọ́lọ̀ ìyẹn pé téèyàn bá ti ń bẹ́ni tí ìsẹ́ni rírìn kílẹ̀ mọ̀ tí ó ṣe yóò kó panubá yẹn yìí tẹ́ ẹ bá ti lè lọ tẹ̀ sọ́dọ̀ wọn ẹ wọ àwọn èèyàn tẹ́ ẹ bá bẹ̀rẹ̀ sí ń sóògùn díẹ̀ díẹ̀ aburú bẹ́ẹ̀ mi ògùn ṣíṣe nu kíbòkè aburú tí bẹ́ẹ̀ mi ògùn ṣíṣe ayẹyẹ wo tó bá yé wa dé lónìí àtàyé àwọn ọ̀dọ́ wa tẹ́lẹ̀ tó bá wọ́n fẹ́ sóògùn owó bí ẹ lọ wá epo kan egbò kan kankan egun kìíní kan tẹ́lẹ̀ nígbà máa gbọ́ ní orí òkú àbí orí kíni ara ó jẹ ó jẹ alààyè gangan ayọ̀ ọ̀tẹ̀ wọ́n wá di pé wọ́n kún yẹn wọ́n yọ páàtẹ̀ ìyẹn ní pípẹ́ ẹ bá ti lè kúrò tẹ́ ẹ bá tẹ́yàn bá ti lọ gbára tì tó lọ yẹ àwọn ń jòkó tì àwọn àwọn alábòsí kí ni ṣẹlẹ̀ sí ohun tí ó padà ẹ̀rù wọn ló fà á mùjá náà wá sí ilé yìí báyìí bí ẹ bá tẹ̀lé yẹn lórí ọtí lónìí kí lẹ́mọ̀ tí ó ṣe fatama sakoma náà ó fẹ́ wọnú ọlọ́run. wọ́n máa ń lakún mi nítorí láàyè àwòyá. wàá sí táwọn yẹn máa ń wá lọ́dọ̀ àwọn ẹgbẹ́ òkùnkùn kọjá wípé wọ́n wá ràn ṣe wọ́n ní fama alẹ́kùn mi dùn ní láàyè àwòyá. alẹ́ nípa àtẹ́sí wà ń wò lè ebi tí wọ́n wá ránṣẹ́ lọ ẹ̀wọ̀n lè ṣe kí wọ́n lè wọ́n súnmọ́ láti sọ̀rọ̀ ẹlẹ́yìn ìgbà yẹn gan wọn ò tún wá ní ránṣẹ́ torí pé táwọn yẹn máa wá ránṣẹ́ sí kò sáránṣẹ́ ń bẹ̀ ọlọ́run máa dẹ́dọ̀ fà ṣe yọrí sí ní ogun ó yẹ kó yára yẹn dáadáa bẹ́ẹ̀ àṣeyọrí ò sí mo àfi àdánwò àtàpàdà agbó tó tó bá ti bẹ̀rẹ̀ sí sóògùn kan ògùn yẹn ò ní tó wọ́n ní ògùn mẹ́rin tuntun ti ti wà lóṣìn ìkan tó lé ti yẹn lọ so wọ́n tún ní confam kan tó ti wà ń sìn so kọ̀fàmù yóò wà bá débi pé tí ò ní lè sunlé tọ́ba dẹ́ta yóò ní pé ẹ̀dá kan èmi ń jẹ láwo kì í dẹ́yìn àbọ̀ ẹtikẹ́tẹ̀ kò sí ti gbé yóò ní pé tó bá sùn gan ó lè ní ẹ má jí o kí ló bẹ̀rẹ̀ o irú ọmọ wo lẹ́rù pé yóò rí ọmọ tí ó la súnmọ́lá tó sọ̀rù àrùn sí wádà kí láǹfààní nílé tá a kọ́ lẹ̀lẹ̀ tá a sọ fáwọn ọmọ pé ẹ má wọnú lé yìí àwọn ọmọ ń sáré ni wọ́n máa ń sáré ẹlẹ́ẹ̀kejì ìjọ tí ó bá lára ṣe yẹn ìjọ tí wọ́n bá ní òun wọ àmì yóò ṣètùtù tí ṣe tọ́jú bá bèrè nǹkan lọ́wọ́ rẹ tí ò ní lè fi ilẹ̀ rẹ yóò wá dáadáa òṣì lọ́rùn pẹ́tọ́ àkọ́bí ọmọ rẹ o. so àbẹ́ ìtò onífẹ̀ẹ́ sí ju ẹ̀yin náà wọ́n rí pé iná tí máa jó yàn lọ́kàn tí ìtàn ni ká sọ pé ọmọ tó nífẹ̀ẹ́ sí kí wọ́n á kúrì rẹ̀ àkírí máa gbára ó sagbára náà wàlá tẹ̀rẹ̀kẹ́nu ilẹ̀ lẹ́bí iná bọ́lá mu ẹ má gbára tì àwọn tọ́jà lábò sí o ẹ nígbà pé ẹ má sílẹ̀ ẹ má sàkómọ̀ ní iná ó jó yẹn o. wàmẹ́lẹ́kùn mi dúró ní láàrin àwòrán bẹ́ẹ̀ kò lè sí fún yín nùtẹ́sìn nínú àwọn kí ni ọ̀rẹ́ ayò kò sí olùrànilọ́wọ́ mi yàtọ̀ sọ́lọ́ fún bala àtúnṣọ̀rù tẹ́ bá wá gbó lórí bẹ́ẹ̀ àrùn sí òde bá lù àwọn ayọ̀ bẹ́ẹ̀ ọlọ́run sára wá ṣe lórí ìdíjì náà. àríkọ́tà sọ̀rọ̀ sí kọ́mọ̀ lẹ́ẹ̀kan wọ́n á mú àwọn analysis àwọn tó lè bí kí ni ó sì kọ́mọ̀ fún yẹn ìyẹn pé bẹ́ẹ̀ bá fẹ́ kó wá dúró yóò máa bèrè pé kí wá ní ká ṣe àbí ó wá ní ibi tọ́ọ̀tì rárẹ̀ ṣe tọ́ọ̀tì bó ti dé kí ni wà á kí ni sọ̀rọ̀ wọ́n máa ṣe kí ni máa kírun máa ṣe kí ni máa kírun á jẹ́ wípé áwùwàlù áwùwàlù máa yàtàkọ́rù rọ̀bì làárín ìdí ìlà rọ̀bì àlìsílà tùbẹ́yìn okùn kan ṣoṣo tó yẹ kó máa so wá pẹ̀lú ọba adẹ́dàwá irun ni bẹ́ẹ̀ báwọn ṣe ní mistake lẹ́nu wọ́n tó fẹ́ gbà wọn lọ́wọ́ wa wọ́n ní kankan wà tó jù wọn lọ. àyìn náà wo tọ́lọ́run rí fáwọn sí kí ló so àwọn sọ fún kankan wà tó fẹ́ kí ni tó jù wọn lọ wa fẹ́ kí wọn máa ká wa lójú pé ẹ̀dá yàrá so kí làwọn abẹ́ ṣe tàbẹ́ súnmọ́ lọ adẹ́pẹ́tẹ́ yorùbá ti lè ṣe yẹn ṣàbí kò ní lè bẹ lọ́hùn kí ló wá ṣe ẹ ní kíní kan kùdù léyìn lè dì báyìí ẹ léyìn tẹ́lẹ̀ dì fún yàn àbẹ́yìn àbẹ́yìn lè máa tọ́lá torí pé kì í ṣe kí ni kí kírun tábà ti yọ ọ̀run kó nínú sẹ̀ni ayé ọmọ náà wọ́n ti yọ báríkà kó nínú ayé rẹ̀. àkíní sọlá akíni sọlá ti tọ́ra fàyè nà ha ó ní ara kírun ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí ò yé sóti ọ̀pọ̀lọpọ̀ tí ò yé yóò dìbò lọ́lọ́run ti ní ká kírun àìlà àti kí ni o àlásàrì àti kí ni àti magrib àti kí ni àti ìṣá ìkùmọ tí ń ṣe ní o káàdà àyà náà yàtọ̀ kùrán ó kú mu mùsùlùmẹ́lá yóò wá mú àwọn ìdájọ́ wá ní kí ni lódìdí súnmọ́ fasọ́là àbísọ́nà súnmọ́ sọ́lọ́lọ́ àdìgínní ni wàá yẹ̀rẹ̀ alálùkọ́ gbogbo àsìkò òru pátápátá ni wọ́n mẹ́ńṣẹ̀ nínú owó nínú àlùkò hàn ẹ sọ fẹ́ni tí ń bèrè pé àsìkò magreth àsìkò ìṣáì kò lè yé náà torí pé ẹ̀kọ́ ni èyí ò lọ sí kí ni yóò lọ kọ́ pé bọ́ lọ́lọ́run ti dákọ̀ àyílà bó ló ti dákọ̀ àlásàrì lọ́pàá tó jẹ́ pé gbogbo ìjọsìn nínú sẹ̀ríà Islam kò sí ìtàlùpá náà mẹ́nuba àfàyè táwọn bá bẹ́ gbélé ẹ̀rọ fún ara wọn ẹ sọ bí tá ti ní kájòkó káwá láǹdì aṣọ funfun àtà kódà gbogbo jẹ́ ìṣara ẹ má tẹ́gbẹ̀ẹ́ ní ìṣara ìkọ́kà lásán ẹ má sọ pé sọ̀rọ̀ àì sọ̀rọ̀ àì ní pé àkíní sọ̀rọ̀ àì káwọn rẹ̀ gbogbo pé ẹ kàn máa ṣe gbìtàwí ẹja kúrò rọ̀bẹ́rẹ́ kò sí kí ló dá sọ pé àkíní sọ̀rọ̀ ìyẹn ni pé ń táwọn tàná mójútó tó kórìíre bá wọn kíni o àsọ̀rọ̀ àì Ibn Umar radiyallahu anhu wọ́n ní táwọn ò bá rí yàn nínú àṣùbà àjọ mẹ́ta <laughs> nàtàyìmù bìnnìfàkì àwọn sọ pé ah, ó ti di mùnáfíkì ẹ̀rùn ọjọ́ mẹ́ta ṣùgbọ́n mẹ́ta ìyẹn ni pé ọkùnrin tàṣíkò táwọn wọ́n ń kírun lé wọ́n ń ṣe kí ni <laughs> wọ́n ń kírun lé ọkùnrin tòlélé bá kírun lé àrùn sí ó dẹ̀ ṣe kí ni yóò ṣùlò ọkùnrin ti bá tí wọ́n wọ́n ń kírun nílé rárá sàbẹ̀ kan wá bó ń ṣe ọlọ́run tí àtọ̀lọ́ lọ́kùn bàbá kò rí nà rárá kò rí nà wọ́n sọ pé ya Rasulullah èrè ń ṣe ọlọ́run kàánà wù yẹ̀sàálù wù àrùsọ̀ nígbà tó fẹ́ bẹ àdábì lẹ́dẹ̀ẹ́ wípé ana rajulun kathiful basar la ajidu ma yaquduni ila al-masjid aw kama qala mi ò rẹ́ni tí ó ṣe kí ni tí ó máa fà mí wá sí mọ́sálásí fàáfin ní ana usalli fil bayt fún mi ní ọ̀bà kí n máa ṣe kí ni kí n máa kírun nílé anábì náà anáṣì wọn lọ ṣẹfàdé mi ṣe kí ni ó ti fún mi ọ̀dà wọn lọ súnmọ́ nàdí ẹ̀pẹ̀wá ẹ̀pẹ̀wá ẹ̀pẹ̀wá àlùhàn tàtẹ́sìmì àmìlá títí bá pèrò sọ́ọ̀mù ń gbọ́ ó ní bẹ́ẹ̀ ni anábì ní fàájì wàá máa ṣe kí ni ẹni kó bèrè pé ọtí rẹ̀ yẹn ní àbọ̀ rẹ̀ yẹn kí ní sọ̀rọ̀ tó wúwo àrùn ni o ni òjò àti ìkírun àpàdà máa kí tó wáyá ẹ̀yin sẹ́mi pé táǹsì náà sẹ́mi pé rún ni kí náà ń ṣe sáfẹ̀ nírun wọ́n ń gbowó ìfẹ́ ẹnu tiwọn ni wọ́n ti ni wọ́n ń ṣe wọ́n kà fún un wọ́n tẹ ẹlòmíràn ní táwọn ń ṣe gan jù wọn lọ kò sí tó jù wọn lọ. àtàkì àhàdàtì kìtà tóbi lórí táwọn ṣe kí ni táwọn bá ń jagun فإن قمت فيهم فأقمت لهم الصلاة سورة النساء. فلتكن طائفة منهم معك. طلب لا عنوان أكيروا نبروا لجوبوا. فإذا اطمأننتم فأقيموا الصلاة. فإذا اطمأننتم ọkàn yín balẹ̀ tán ẹ wá máa kí bẹ́ẹ̀ ṣe máa kí tẹ́lẹ̀. orílẹ̀ ìlú tẹ́rí yẹn alàlùmọ̀mìnì tó yẹn bá jólù gbàgbọ́ òdodo kírẹ́pẹ̀ kìtàbà ọ̀ràn yẹn mọ̀ òkúta wọ́n ti fàsìkò sí àsìkò ní tẹ́ẹ̀ that's why mùsùlùmí gbọ́dọ̀ wà time conscious tó gbogbo àlámọ̀rí rẹ̀ wà time conscious ẹ̀dá kan wà á ṣe ìnáwó agbóhùn ìlà abẹ́rẹ́ ìnáwó agbóhùn ìlà parí ẹ̀ abẹ́rẹ́ lago mẹ́sàn-án abẹ́rẹ́ lago mélòó lago mọ́kànlá méjìlá ló bá tán ẹ̀ẹ́n no ẹ má wọlé tó bá lago méjì ń tó bá lago méjì ẹ̀jẹ̀ ayé àsìkò òun lẹ̀lẹ̀ tó bá lásìkò òun alọ́ segin ní gbàgbà dé sáàsì kọ̀ọ̀kúrú láti kọ̀ọ̀kúrú yẹ torí pé ìgbẹ́ lànà wà ó ní wà kí ni sọ̀lá. wà kí ni sọ̀lá láti tọrọ fún wa kí ni sọ̀lá náà. tọ́lá fàyè tọ́lá fàyè. tọ́lá fàyè náà ìwọ̀n tó lè fa mi náà lẹ́yìn. wọ́n apá yìí nà á ìyẹn ní ji tí ọ̀sán tí kí lọ tí máa ń jáde lọ etí àkọ́kọ́ ní kí àṣùbà ẹ́ akínú àyẹ̀dá wàzúlà fàmínà lẹ́yìn àti àlùwásàtù sólà pàdé kí ni àlùwásàtù lẹ́yìn àti أقم الصلاة للشمس وزلفا من الليل وقرآن الفجر أقم الصلاة لدلوك الشمس إلى غساك الليل غساك الليل وقرآن الفجر نعم قل أقم الصلاة لدلوك الشمس وقت صلاة الظهر لدلوك الشمس tóòrùn bá yẹ àtàrí tóòrùn bá yẹ tó bá yẹ ẹrù wọnú sọlá tó dùn kì í sago méjì kì í sago kíni kì í sago méjì kìí dẹ̀ sago mẹ́rin àwọn ọmọ òbí ago mẹ́rin tí ìlú ẹja tó sago ago mẹ́rin lọ́nà ọgbà bá gbogbo kírun ni nínú lókì shams tóun bá ṣe kíni tóun bá yẹ orí ọwá kíni ilà gazaki lẹ́yìn títí tóun ó fi rú ìyẹn ní títà bá fẹ́ kírun ìṣá ẹ̀ kìí ṣe pé òun wọ̀ tóun bá wọ̀ lóòótọ́ òru bẹ̀rẹ̀ ilà gazaki lẹ́yìn nígbà tí a bá rí ìsìnkúrárù ẹ̀ ìzàgàbàtì shafakul ahmed ìbá agábàtẹ aṣáfà al-ahmar awo pápá tó máa ń pẹ́ rẹ́súrẹ́sú yẹn níbi tó rùn wọ̀ sí tó bá lọ tán tí gbogbo nǹkan ṣe kí ni tó dúdú àwọn sàbẹ̀ sọ pé àwọn máa ń sùn káwọn tó kí iṣẹ́ yẹn àwọn máa ń gbé àwọn ọ̀rọ̀ sùn ó ń bẹ̀rẹ̀ àwọn tí ó sì sùn fún ọ̀sẹ̀ jíwá fún ìṣá ẹ̀ torí pé afdol waqt sala ti ìṣá ẹ̀ fi ẹ́ fi áṣìlẹ̀ ọ̀fìwọ́sọ̀tìlẹ̀ nígbà tó ń bá rú gan mo máa sọ fún àdúgbò àtàwọn àmì bàtà tó wọn bá nà kọlọ balẹ̀ jẹ ọlọ́ba lẹ́yìn fún àwọn ìyá náà dára tàwa náà insha Allah so ti yé ṣé ẹ mọ̀ pé àwọn sítì ńláńlá àwọn èyí tètè wọlé gọdúrí mẹgbìtà dúró lọṣẹ ẹgbẹ̀rún ó tún mẹgbìtà nínú láàyè rẹ̀ pẹ̀lú ìyọ̀ǹdọ́ lọ́ọ̀bà àlá téèyàn bá kírun mẹ́gírìbù rẹ̀ ní àpáta ẹ̀tọ́ máa bàdàn tó bá kírun mẹ́gírìbù rẹ̀ níbo lápáta tí máa ń bọ̀ sádùgbò tí mò ń ló kó ìfẹ́ ro yóò ṣe ni yóò bá rìn ṣá ẹ̀ torí pé ẹ rò pé sáwọn eléyìí ó ṣe ìyọlé wọ́n bẹ̀ lọ wọ́n farabalẹ̀ ọ̀rọ̀ pì wọ́n kí ní mágìrì pì wọ́n kẹ́ tí pì no kálukó pàtì kí ni mọ́tò nineteen no torí pé ìwọ àkílọ́ ṣe kí ni àkílọ́ sùn ni wọn ò ní kí ìròyìn náà jù wọn straight lónìí wa àwọn méjì àwọn ti bẹ̀rẹ̀ iṣẹ́ ẹ̀ àsìkò sí tó ká tó lọ ìṣá ìwà lára torí káfílẹ̀ ráyè kí tàràwì yẹn ọ̀yẹn tàájúdù wa ní kí ni o láàrin tó ala adullukum ala máa àbísìkan ní innakum lan tadkhulul janna àtàtà ha bì ó tẹ́mà nífẹ̀ẹ́ ara yín àtàtà

so alihamudulilayi bá bá a ṣe mánéjì rẹ lọ díẹ̀ díẹ̀ rẹ torí burúfu àti bá a ṣe gbọ́ yé ma tó bá di mẹ́wàá gbẹ̀yìn náà tó wá ń kọ́ ṣé bá ṣe máa kí lọ náà nù ní òye kábíyì ra wa nà ṣe aago mẹ́jọ àbọ̀ náà lánàá kí rárá o ẹni tí ò bá wọn yìí pé èèyàn bí máa ń sọ fáwọn ẹ̀ pé wọn pè èèyàn kì í ṣe túláàsì lóòótọ́ súnmọ́tò mọ̀ àkàdà èèyàn kò lè káyàn lójú ń gbà ẹ̀ kí ìṣá ìyẹn ìrún eléyìí lago méjì àbò kátó ṣe kíni kátó bẹ̀rẹ̀ méjì àbò ní tó tó bá fẹ́. akẹ́dà anásùn sọlù tí èèyàn bá di mẹ́wàá gbẹ̀yìn ní Saudi Arabia pẹ̀lú ìyọ̀rọ̀ tí ò bá múra kò ní máa go kí wọ́n lómi ṣe kò ní báwo ni ó ṣe máa go yóò ṣe máa go tí wọ́n kárí ìgbà lù báyìí nígbà pé wọ́n ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ọ̀sán ni ọkọ̀ wa máa lọ iná wa máa tá a sáwọn eléyìí òsùn wọ́n ti fọ ọrùn wọn sọ́sàn ẹ̀sẹ̀ lè mẹ́wàá gbẹ̀yìn àwọn yóò gbéra láago méjìlá òru wọn làwọn lọ sí Mẹdínà wọn fẹ́ tájẹ́tì kí ni o wọn fẹ́ lọ kásùbà Mẹdínà wọn dẹ̀ kásùbà Mẹdínà wọn ka lásàrì wọn kì í àyílà lásàrì wọn sọ̀rọ̀ wọn tó gbéra à ń bọ̀ mọ́ kábàlà nìyẹn akadàlù sọ̀nù ọwọ́ ara gbé kí làwọn wá kí làwọn wá akíni sọ̀là tọ́ra fẹ́yìn náà. akíni sọ̀là tọ́ra fẹ́yìn náà الحسنات يذهبن السيئات ذلك ذكرى للذاكرين إن الحسنات إن الحسنات يذهبن السيئات ntọ́lọ́wọ́ fẹ́ ká ṣe ni wípé àwọn sẹ́kùdẹ̀kùdẹ̀ díẹ̀ tá a bá ṣeun إن الحسنات يذهبن السيئات tẹ́yà máa ń ṣe dáadáa ó máa ń pa àìdá rẹ lọ ó máa ń má ìdá kú òní ìyẹn ni pé kéwòn rí lára ṣe tó bá pọ̀ ní ọ̀rọ̀ mọ̀tọ́ kílẹ̀ mọ̀ tí ó òun náà bá sọ pé ramadan máa ń pẹ̀sẹ̀ rẹ máa ń sọ ọmọ Ramadan ìmọ̀ọ́nà wákìlì wọ́n ti sára gúfèrè láwù wọ́n kà fara rẹ̀ máa ń kọ́ ọmọ Ramadan ìmọ̀ọ́nà wọ́n ti sára tẹ́yìn bá dìde kírun lóru torí dáadáa tá a bá ṣe tó bá pọ̀ nù ramadan tá a máa rí ṣeun náà máa fi ń pẹ̀sẹ̀ rẹ á fún yàn ló ń jẹ ìwọ náà ẹ gba dàbínú kan ẹ ti gẹ́ẹ̀ ẹ̀yin náà ẹ bomi kíní yẹn ọlọ́mọ yára ń lò láti pa gbogbo ẹ̀ṣẹ̀ rẹ. oríkìí ó ní rọmọdọ́nà ilà rọmọdọ́nà ramadana kìsìkì ni sí ramadana kan wàlú jùmọ̀ àtà ilà jùmọ̀ jìmọ̀ kan sí jìmọ̀ kan wàsọ̀làwàtò eh, mafurubọ̀ àwọn ọ̀rọ̀ ọ̀rọ̀ yóò kẹ́fì rúdà bẹ́yìn náà yóò máa parẹ́ ní àwọn ẹ̀ṣẹ̀ tí ń bẹ láàrin rẹ̀ ìbàjú ni bá tẹ́lẹ̀ àlùkàbà náà láàyè nù Muhammad sallallahu alaihi wasallam ó ní wà tẹ́kì láà wà á ti nínú tí mo kú ní fi dáadáa tẹ̀lé àìdá ó ní ó ti kíni yóò fà tí a máa fi dáadáa tẹ̀lé kíni o àìdá ọlọ́mọ ń lò sáré láti kíni láti jẹ́ ìpèsè rẹ náà. láàrin àdìkúrọ̀ ní láàrin. ó ní láàrin kàdìkúrọ̀ eléyìí jẹ́ ìrántí o lè zà kiri fún gbogbo ẹ̀ bá rántí ìyẹn pé ẹni tó wà láti fi àhá àti bọ́lọ̀ ṣe tó ní ọlọ́mọ ń pa ẹ̀ṣẹ̀ rẹ yóò pa ẹ̀ṣẹ̀ rẹ ó máa ń ṣe mà fún èèyàn kan pé mú mi ní padà sọ́dọ̀ ọlọ́run ó wá sí kí ni ó wá lẹ́sẹ̀ lọ́rùn bóò ni ó ṣe ní irú ọmọ ìwà tó sí wọ́n sẹ́yìn bóò ni ó ṣe ní lákọ̀ọ́dún sọ́ọ̀mà ọ̀rọ̀ àtàwọ̀lọ̀ wà àhìnà ó gbá rẹ kí ni rọ̀mọ̀dọ́n kẹ àtàwọ̀lọ̀ wà àhìnà tó ti ẹgbọ́n bí pé kí ló dé tí mo fi ń gbà rẹ jọ kí ni níjọ khamis ó ní dáríkẹ yọmi yurfala amalu ila Allah ìjọ tí wọ́n máa ń gbé kíni o wọ́n máa ń gbèsè ẹrú lọ sánmà òwò ni wàhálà òṣìbù àyùnfà àmàlì wà ní sọ yìí mo fẹ́ kí wọ́n gbèsè mi lọ sánmà torí pé mo sì kíni kábíkó mo bá rẹ̀ lọ wàkàtàlì kẹsì yá mi ìfi ṣáàrù ṣàbà ó ní ẹ̀ ìsèmtì nù ṣáàrù ṣàbà káàna yóò kìtìrì sí yá ó jẹ́ nítorí pé mo ń gbàlẹ̀ torí wípé àwọn kùdẹ̀kùdẹ̀ tí ó fẹ́ kù nínú ìṣẹ̀lẹ̀ ayé wa kò yẹ kí mú mi ni tó bá tún wá kù díẹ̀ lára mú mi nínú ẹ̀ṣẹ̀ fún tí ó bá wá tún sí wọ ṣẹ́kẹ́ ìbàtọ́ lọ́n tó máa ń ṣe é fọ̀tùsí ìbáwò é the time àwọn obì máa rọ̀ dín ọlọ́ọ̀tún wa ní kó tún rẹ̀ díẹ̀ tó tún bá rẹ̀ yẹn yóò wá jẹ́ kí ni kàfàràtù ní zunu yóò wá tún jẹ́ ìpèsè rẹ̀ ẹ́ záàkọ̀ náà ọmọnà àdáàlì ó ń tọ́wò díẹ̀ nínú ọ̀nà ìyà tí ó ṣe kí ni tí ó jẹ náà wọ́n bí rúbà iná ọlọ́run aláyọ̀ ní ọ̀rọ̀ ajẹ́rọ̀ mọ́sílì wọ́n sì wá ṣe sùúrù fa iná lọ ìyẹn ni pé èèyàn lè kírun kò lè ṣe kí ni kò lè kírun kò lè ṣàwọn iṣẹ́ olóore ńlá bí mo á bí mo á wẹ̀lẹ̀ sí àwọn bí sàánà ti bí sọ̀bẹ̀ àyàfi kó lo sùúrù òun tó ń ṣe kí orí gbogbo orí yẹn àgbó ṣe sùúrù ó ti wọ́n ni wà sàánù. wà sàánù bí sọ́bẹ̀rẹ̀ wà sàánà wà wọ́n sì náà láàrin ilé oṣù ó rọrùn yẹn ní pé nu súnà ọlọ́run ni kí wọ́n máa fitimize yẹn sometimes lórí tí ò fẹ́ àmọ́ lè láti kíni láti ṣe sùúrù ó wá ní fàáyín nà wá dájú àlá láàyò lè kò ní lọ rárá o àjùrọ̀ ẹ̀sán olùṣe dáadáa pé yóò ṣe dáadáa pé kò wá ní sanlẹ̀sán ìrọ̀lẹ́ nínú ẹ̀sán tó olùṣe dáadáa ó máa gbà ní pé wọ́n máa fi dáadáa rẹ̀ pa ìdá rẹ̀ rẹ̀ láàyò lè láyé nù tó bá tún dojú àlùkí àmà ọlọ́run ọlọ́run mo ti sàdéhùn pé ìnàlá láàyò dé ìwú àjọ̀rọ̀ ìlú sí ni ọlọ́run ní aláre ẹ̀sán kí ni olùṣe dáadáa náà. Fàlọ́lá kára nínú ọkọ̀wó ní mi ọmọ pàmàlékún olóògbà ìyá tí ìyá àwọn àìlú bàbá lè fi ọ̀dẹ́ ìlà kọ̀dínà ní mẹ́ta ń jẹ́ ìlà nínú wọn. واتبع وما كان ربك ليهلك القرى بظلم وأهلها مسلمون ولولا كان من القرون من قبلكم ó ní tí ìbá jẹ́ pé ọlọ́run ní tí ìbá jẹ́ pé torí àwọn sẹ́ńtírì lọ́sàájú ni qurun jámù kínní jámù kọ́rùn kọ́rùn ní sẹ́ńtírì yẹn ọgọ́rùn ọdún kan dábì sọ ọlọ́run wá tí ìbá torí àwọn àpọ̀ ọgọ́rùn ọdún tó ṣáájú rẹ̀ ń ṣe ọlọ́run àwọn owó tó wà nù wọn. ó lè bá kí ìyá tí àwọn tí wọ́n ní làákà ìtọ́mọ̀tọ́ ṣe kí ni wọ́n ṣe o. ينهون عن الفساد في الأرض ينهون عن الفساد èèyàn níbi ká má ṣe bàjẹ́ lórí rẹ̀ ìyẹn ni pé afáwa ni kẹsí rẹ̀ ó ní làbúdà mi di jamaà tó ẹ̀ tẹ̀yàn àrẹ̀ ìfàṣà ó ní kò sí tàbí ṣùgbọ́n o kò ṣe má mi o iyọ̀ nínú ọbẹ̀ o ó ní kí ni kára àwọn tí wọ́n máa sọ fáwọn ẹ̀ pé intense yóò dá yẹn ni tá a bá ti rí ẹ ìdá alámìyànà ànàṣù ánìlẹ̀ a ò ṣàkà ń ya ó mọ ohun bí bí mi dì táwọn èèyàn ò bá máa sọ fáwọn ẹ̀ pé ntànṣe yóò dá ntànṣe yóò dá kí ló ìparun ṣe kiri yóò kárí wọn tàbá wọ ọ̀chẹ̀ dáadáa nígbà tí tí ó ṣẹlẹ̀ láwùjọ wa tó ṣẹlẹ̀ ń àwọn ti ní wọn níranà wọn ń pa yẹn pé abibu àti wọlé wọn fọfà ṣe bùbá àwọn yóò ṣe àwọn aṣáájú ò wọ́n gbọ́ wọ́n ṣe gbà táwọn ṣe ò nígbà tó dé bá

gbogbo ẹni tó rí níjó ní wọ́n farako àbí wọ́n farako kò sí ẹni tí ò kàn ó wá dàbí ìgbà yìí pé gbogbo òdílé kọ̀ọ̀kan lọ́dọ̀ wa ni wọ́n ti ń ṣọ̀fọ̀ lọ bẹ́ẹ̀ dàbí bẹ́ẹ̀ kọ́ tẹ́ ẹ bá rìn inú yẹn bẹ́ẹ̀ lè má dùn torí bí àfẹ́ni tí ì bá ṣe ọmọ ènìyàn tó nínú ròlò yà kù ará àtàgán bá wa kẹ́dùn a máa níbẹ̀ ẹ̀kọ́ o wọ́n wí o àwọn afáà wí Ni àgbọ̀ nígbà tá a lè ráwọn ọ̀bọ kan nínú ìlú yìí tí wọ́n ṣe kí ni wọ́n wà nù mọ́tò wọ́n bẹ̀rẹ̀ sí mú music wọ́n ṣí orí rúfù mú tọ̀kalẹ̀ wọ́n ń jó láàrin títì àwọn ẹ̀ṣẹ́ kí ni wọ́n lọ́gẹ̀dẹ̀ ń pán ọ̀gẹ̀dẹ̀ ń bàjẹ́ aṣọ kó ń pán ṣèbí ti kan ni wọ́n ti ń jójó òwò yẹn tó ẹsẹ̀ lọ́nà gbogbo tí ó ṣe kí ni tí ó bí ni wọ́n dẹ̀ darí jọ wá látòkè ta àtòkè yín gbogbo wọ́n ṣe kí ni wọ́n darí jọ wọ́n mọ̀ wá délẹ̀ ẹ̀kọ́ eléyìí tí wọ́n rò pé ràn lọ́wọ́ ni kì í ṣèrànlọ́wọ́ yes ìgbẹ́ta kan sọ́dí kí ló gùn gan tá lò ògùn tá lò ní wípé kí ni àǹtá mòrùbèrè màálù wátẹ̀mẹ̀ àwọn àlẹ́mùkà kápọ̀ fáwọn ìpè eléyìí ò dáa nígbà tó yára lọ ni ó pè díẹ̀ ní òní kí ni wọ́n ṣe wọ́n ní gbogbo tó bá ní ṣe pẹ̀pẹ̀ kìsínítì main city Ìlọrin wọ́n kọ́ lọ kí ni kò sí ọtí yes ẹ̀ẹ́dẹ̀gbọ́n wọ́n ní kí ni wọ́n ń ṣògbọ́n bọ̀ díẹ̀ díẹ̀ nù so bẹ́ẹ̀ àwọn náà kí làwọn náà

sọ́ọ̀rọ̀ àlùmùkára máa rú fa ohun tí ò náwó adíkíní yóò di tó dáa ẹni tí wọ́n ń ṣe dáadáa wà máa rí pé tó ń ṣe àṣẹ ò dáa ẹtíkẹ́tì àwọn tó ń ṣiṣẹ́ ẹni tí ń ṣiṣẹ́ lójú méjèèjì yóò máa rí pé ṣé wàhálà wà fẹ́ gbọ́n báyìí torí pé kò ní rí sẹ́yìn sí kankan òun wà máa rò pé ẹ̀kọ́ tẹ́mi náà bá ti dé láti rí sẹ́yìn sí ẹ̀kọ́ yóò wá fi sẹ́lẹ̀ lẹ̀ yóò wá máa wá àwọn oṣó lẹ̀ kankan oṣó ta kiri ní ojú ìwà wa nù kí lọ́dọ̀ ta sí isan ni eégún ni táwọn kan wà máa ṣiṣẹ́ níta ń jẹ sáwọn òrò òfìrà rẹ̀ sí àwọn èèyàn bí àgbéyà ẹ̀tẹ̀ ẹ̀rọ mi kò tiẹ̀ yé mi ráìsì tá ń jẹ sẹ́ẹ̀rì pé tàbí wọ́n wà lókun bí yóò bá wà lókun gan bí yóò bá wà lókun sẹ́ẹ̀rì pé wà ẹ lọ wo processing ti rice ṣe kiri tó ń gbà tó ń pàṣù kó tó tó wa ẹ lọ wò wò so àwa wá ń jẹ arówó rà á àwọn kan náà ṣe àwọn ọ̀dọ́ bíi wa ni wọ́n ṣe kí ni ni wọ́n ṣe àwọn ọ̀dọ́ tí wọ́n fẹ́ ṣe kí ni kò sí sẹ́mà yahoo boys wọ́n gbà tó wà wọlé ní òní wọn ẹ̀yin náà wò wọn náà ẹ̀rọ ọmọ fọ́ọ̀tì nu wọn kò fẹ́ sẹ́ni wa forty years forty three ò sí lè sínú tábà kọ́ ogun wọn tán kò lè sí forty five years nínú wọn torí pójú wọn ti gùn wọn fẹ́ kí ni o wọn fẹ́ ná mílíọ̀nù wọn fẹ́ gbọ́kọ̀ eleven mílíọ̀nù àwọn yẹn bẹ̀rẹ̀ rí sòtórí wípé àwọn èèyàn wọn àti kí ni lọ́wọ́dàlù bàkéyàtì yẹ̀nà àwọn àyẹ̀lẹ́fà sáàdì tá a bá lè ráwọn láàká ìka tí wọ́n lè kọ̀ fáwọn ẹ̀pẹ́ kí ni yóò dá wọ́n bá débi tí wọ́n láwọn àfáà ni wọ́n ti ń sóògùn fún àwọn olùgbọ̀wọ́ wọn wọ́n láfa kọ́ làwọn eléyìí olóògùn ni wọn àwọn alùfáà ni ẹ̀yin wà kan ẹni eré afa ẹlẹ́sìn yóò wá sọ pé ó bùn owó òun bẹ́ẹ̀ sì tó Islam gbogbo tó bá kọ́dọ̀ ọlọ́run la máa ń wá sí àìsóògùn lórí ẹ̀ àìrògùn lé wa àrísìkò bí ẹni máa ń bí ẹni là ọwọ́ alára àrísìkò ìjẹun كل بقية ينهون عن الفساد في الأرض إلا قليلا ممن أنجينا منهم إلا قليلا أفرجي ألي دعوة anjaina mímà anjaina mínú nínú ọ̀tá àlà lánàá ìyẹn ní pé nínú àwọn àjọ tó là nínú àwọn tá a máa tẹ̀ lánàá bí nìyọ àbáwọn tá a tẹ̀ lánàá bí Hud àbáwọn tá a tẹ̀ lánàá bí sọ́ọ̀lì àbáwọn tá a tẹ̀ lánàá bí Ṣuaib tó lẹ́gbẹ̀ẹ́ àwọn náà ń sọ báwọn yẹn pé àwọn ànábì ọlọ́run lọ ni iṣẹ́ ọlọ́run ṣe kí ni kò gbọ́dọ̀ dúró àwọn lálà alà wọ́n pẹ̀lú wọn tó ráwọn náà ń sọ fáwọn báwọn náà bí ọlọ́run ṣe ń sọ làwọn náà ń ṣe kí làwọn náà ń sọ fáwọn ẹ̀pẹ́ kí ní yóò dá واتبع الذين ظلموا ما أفركوا فيه وكانوا مجرمين واتبع الذين ظلموا kò wá sí tó sàwọn èèyàn kọjá tí wọ́n tẹ̀lé àwọn tí wọ́n yáyọ̀ pọ̀ra àwọn tí wọ́n tẹ̀lé adùn ayé lọ wàtábàrù ayi wọ́tara wula ayé kan zolima aṣàwátò hù ṣàwátà wọ́n tẹ̀lé yòròyòrò ayé wọ́n máa nọ́ ìmú bí ìmìnì ṣìgáàlì bẹ̀rẹ̀ mẹ́lì wọ́n lọ́dún zak wà fàwù àlà àkàrà àwọn ilé ìgbọ́lá fáyé jukini jàǹkẹ́ àmà lọ jẹ́mọ̀ àwọn yàrá sọ pé ọgbọ́ ayé là àkọ́kọ́ sí kátó ti kíni kò dára wọ́tàdà máa ó tẹ̀rì fùfì àwọn yọ àyọ̀ pọ̀ra àwọn èèyàn fẹ́ mọ̀ òbí kọ̀ọ̀kan gan nínú ilé kọ̀ọ̀kan fẹ́ mọ̀ bó lọ́mọ ti mú wá àbí nígbà tẹ́yẹ̀ wà lára ẹ̀sùnṣẹ́ sánsí sanwó ni nígbà tán san kílẹ̀ máa ń gbà ọjà rí o wọ́n sì gan lójú páálí kátà lóde ní àbàtì àjọ ọmọ kwara kò ní bọ́sì tí ó gbà àwọn kan náà ń pè ń jẹ ẹ ti gẹ̀dẹ̀ nígbà tí wọ́n ń san owó gan so bọ́sì wa sótó ra kí ló tó rà gan sótó ra sọ tọ́lọ́pẹ́ tí o bá ti rí ọ fọ́ ọdún ṣe kí ni ó ń gbà tọ́ twenty thousand àbí ten thousand wà ń sukù tẹ́wàá 3,000 eh, thousand ni wọ́n ti kí ni wọ́n release wọ́n tún wá lẹ́nu tí ò ti wá òun àgbẹ̀ sínú ọlùdé ẹgbọ́rù rẹ̀ ni á ah! ti tẹ̀jọ́ wájú ọlọ́run àwọn èèyàn kánikánná gba bọ́ọ̀sì inú ọlùdé tó tó bí ọmọ mi ti ṣiṣẹ́ lọ ó ti rìn lọ àwọn ah, o tó o bá ti máa ibi kàdé rẹ wá kátó wọn lè fún ọ ìtumọ̀ pé nínú náà wọ́n fẹ́ kó tẹ́ pé yóò ṣe kí ni yóò rí gbà yóò tó máa ṣe kí ni kó máa lọ àpò àkà so àbáyọ wá dà àtàbàwò làzàt wàṣàwàt àdùn ni wọ́n ti kí ni ni wọ́n tẹ̀lé náà. واتبع الذين ظلموا ما أوتوا فيه وكانوا مجرمين وكانوا مجرمين wọ́n wá jẹ́lẹ́sẹ̀ ẹni tó múrara sínú kí ni ìwẹ̀ ẹ̀ṣẹ̀ èèyàn kan ò sì ní máa múrara sínú ìwẹ̀ ẹ̀ṣẹ̀ ìwà yóò máa gòkò láwùjọ ni láti bọ̀rọ̀ tètè kọ́ ọ̀bẹ ó yẹ kí lèyìn tó ṣẹlẹ̀ nítorí yẹn bá a sì máa ránu máa nu láì jáwọ́ tó rà àtẹ́kù gbilẹ̀ máa. tolu wàláì làbí lẹ́bi nẹ́fì ìyẹ́bi mo fẹ́ ntẹ́mi mi bẹ lọ́wọ́ rẹ̀ búra inú mi ò sotie inú bàjẹ́ nìkan kan ọkàn mi ò dàrú tó tó dọ̀rùn kì wá ṣe níjọ́ nǹkan nígbà tó wá níjọ́ kejì tán kó àwọn òkú wá síṣẹ́ tákó kí mo pè òkú wá síṣẹ́ ẹmọ tí ẹran àgbo bá bàjẹ́ àbẹ́ran tó bá bàjẹ́ sẹ́gbẹ̀ẹ́ igbó kan tẹ́wọ̀n rò pé ẹran ló làwọn èèyàn ṣe rí gbogbo tó ní iṣẹ́ pẹ̀lú ètè títẹ̀ wà ní wọ́n rùn so àwọn náà sì kí ni tálàfọ́ ọgbọ̀n fún àwọn ọmọ ìyá wa aláìṣẹ̀ tí wàá tó ni wà kẹ́rù mùjìrì mi yọ́ tí yàrá ti sọ pé ọ̀rọ̀ ìjìráàmù ni ó gbogbo láwùjọ àtàtàjù àtọ́mẹ́rin bí ó ṣe máa ṣẹlẹ̀ nìyẹn àti káwọn kò kọ́ ọ̀bẹ ara tó fi ń tú àwọn èèyàn o ara tó ń ṣe kí ni ó tó wọ́n tún ti gbàgbé ẹjá àwọn tó bẹ̀rẹ̀ ẹjá parí àwẹ̀ rẹ̀ sẹ̀ káwọn kan tó wọn kó àwọn bẹ̀rẹ̀ night party bàbá ni wọn ṣe pè yẹn torí pé bó bá délẹ̀ ta kò ní ma bẹ́ẹ̀ ọ̀pọ̀ àwọn ẹ̀sà kí mo pè é àwọn ẹ̀sà olúwọ́mọ ọ̀pọ̀ lọ́lọ́run yọ níjọ́ òun kò fẹ́ ìsẹ́ni tọ́lọ́run yọ torí ta lẹ́ lọ́run yọ ní gbogbo wa ta ni ògbọ́n náà wọlé kọjá ẹni àtẹ̀rẹ́ ìrìnkan tó mú fóònù báyìí ó lọ sínú báǹkì láago mẹ́rin ń wò jẹ́ pé òun kàn mọ́ ń tajà fún wọn ni ó sì lọ báǹkì láago mẹ́rin sẹ̀kẹ́ gbọ́dọ̀ ó bá yọ yóò sì kí ni yóò yọ ni ó sì lọ báǹkì láago mẹ́rin tó bá ní ara ah, ẹni tẹ̀ tẹ̀ àgọ́ mẹ́rin ti lọ ẹja kírun lóbi dá kírun mà kírun <laughs> ẹja kírun lọ́wọ́ ni ah, ah, àwa ti kírun kọ́ra yòókù tí wàá sómi nínú branch ni wọ́n bá sọ bẹ́ẹ̀ fún ọmọ ẹ̀ wá yẹn pé kò sómi nínú branch ló bá dùn pé a kò wá sómi ooo ló wà lé musa kí n gba owó tí n gbà lọ́wọ́ yẹn kí n máa lọ kankan mọ́ra wọn ló bá lọ́dà wọ́n bá ń gba fóònù lọ́wọ́ ń bọ̀ ẹ bá ń ṣáàjì rẹ bá ń tì bọ̀ ló bá fóònù sọ́dọ̀ sáyé ló bá lọ sí kíni ló bá lọ kírun ó gbàdé báyìí tí ń ṣe kíni tí ń tọ́nu sọ́ra yìí ló gbọ́ gbìyì kò aláǹtán ó sì yókù ẹ sọ tamala tọ́ba kaba wájú tàǹkì ló ṣẹlẹ̀ ọ̀fọ̀ ńlá ni ẹni tí mo sọ ọ̀fọ̀ ńlá ni èèyàn kan tó wájú jíìkì òun fẹ́ ó fẹ́ rajà ó ń sọ fọmọ yíwẹ̀ pé abó ah, mi nǹkan ipa àwọn oríire yìí ó tún sí àwọn nǹkan kan mọ́ra wọn ipa wọn á èrò ti wá pọ̀ ní títì láì ìròyìn ti pọ̀ ju ooo irú èwo wá ní ẹwọ tí lọ sẹ́nẹ̀tì ló wá lọ ló wá lọ àtẹ́ni tí wọ́n ti bẹ̀rẹ̀ sẹ́nẹ̀tì náà ó tẹ́ sẹ́nẹ̀tì tọ́ ọmọ tó ti atm bọ́ báyìí tó bàbá yìí ó sítáàtì kò dówó dé ọ̀yà ẹ̀wà ní ká dákẹ́ bóòlù dákẹ́ wọ́n tàkó fẹ́ẹ́ náà واتقوا فتنة لا تصيبن الذين ظلموا منكم خاصة واعلموا أن الله شديد العقاب وما كان ربك ليهلك القرى ليهلك القرى بظلم وأهلها مصلحون eléyìí náà ló jẹ́ àríwá ọlọ́run lórí gbogbo tí ń jẹ́dà tó bá bá jà àbẹ́ni ìlú kan tẹ́ bá tó bá bá wọn wí ó ní wàá má kàn bùkà mú ilẹ̀ kòlùkòrò bẹ́ẹ̀ ọlọ́run ò fìyà ìlú kan lórí àgbòsí rí ó sì kí ni kó wá wà máa káàmà rọ̀bùkà múlẹ̀kàlù kúrọ̀ wà á lù ha mùsùlùmí ó ní máa jàrà tá a dàtò lá àyù lẹ̀kàlù kúrọ̀ zúlmi kò sínú ọba dada kó wá pa ìlú kan nù ah, lórí wà á lù káwọn ní ah, àwọn aráàlú láti máa sọ pé ó lè ó lè kán ó lè jà ní àbíkára ló ṣe kíni àtọ́fà àwọn ẹni náà wọ́n rí pé àwọn kan láàkì wọ́n máa bá àwọn àtàrà bí alátẹnujẹ ni ẹ́ wetin you bring come wetin be dey your bag there so wetin dey your bag there ni gáàdì ń wò tábí ṣe kíni tábí súnmọ́ sẹ́yìn rọ́bà kàtí òní ní gáàdì rí gáàdì eré ló pè ó na sẹ́lẹ̀ tiẹ̀ ni ló bá gbé bọ̀ sẹ́gbẹ̀ẹ́ ní máa ń wòran àwọn wetin you bring come go there wá sísan náà káwọn wáyé kéré you. we go show film for you wey you today àgbẹ̀gbọ̀ ah, gbọ́dọ̀ wọ́n sọ dáadáa lẹ́gbẹ̀ẹ́ ìyá kan sọ fún yàrá pé mama go inside go inside go inside we wan show film ẹni pé tactiti bọ́ọ̀lù ní tactiti yẹn plan yẹn ṣe parí bẹ́yẹn asùn ni àwọn ss dà àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ dà àwọn intelligence officer dà ṣẹ̀fẹ́ kò sí kí ni ó yí wàhùwà ìyàrí lẹ́rìn nẹ́fṣẹ̀ yẹ ni àwọn tó yẹ kí wọ́n fún pẹ́ẹ́nì pọ̀ àmọ́ gbogbo àgbogbo alábòsí ti pọ̀ àwọn tó yẹ ká fún pẹ́ẹ́nì pọ̀ where are the intelligence officer in the town nílùú tó ní like six banks wàmà kánà rọ̀ bùkà lè yóò ní kàlùkù rọ̀ lè yóò ọlọ́run òsìwọ́n sínú ṣèṣe ọba adẹ́dà tó pẹ̀lú kan rú pẹ̀lú àbòsí wàhálù àmùsùlùmù káwá láwọn aráàlú yẹn ní ni wọn. àtọ́fà àwọn kan ní oko wa bẹ̀ká àwọn bá ti lè jí sọkàlùkù lè kí wọ́n á sọ fún wa ní tó pẹ̀lú nínú tó mọ kó bá wọ̀nyẹn wa ni pé lack of consciousness our conscious of anything especially security issues ẹ bá rí yẹn kó máa kó máa gẹ́yìn lórí ń bẹ wọ́n kàn máa wò ẹ ṣe sùúrù bẹ́ẹ̀ má ta kí ní sí aláwọ̀ nobody will challenge kẹ́yìn máa lọ kó máa bọ̀ báyìí kó máa lọ kó máa bọ̀ kílẹ̀ ká sọ fún sáà kílẹ̀ ń wá you have your right you have ọmọ ah, àtẹ̀yẹ̀ ń èyàn ń gbẹ́bọ síwájú ìta rẹ̀ níwájú ìta táwọn èèyàn sì ń rí kílẹ̀ kẹ́ sọ fún gba ẹwà o oníkìlẹ̀ oníṣèlú abílẹ̀ òun ló wà ah, gbogbo gba lórí ta lórí ta yìí a máa ń bá ara yàtọ̀ máa gbé nǹkan síbẹ̀ kí ló dé bẹ́ẹ̀ ẹ wá gbọ́n náà ẹ̀dá pélé méjì mẹ́ta wọn à ah, ọ̀gbẹ́ni wá o ìwájú rẹ̀ ló wà o ok good and fine ìwájú rẹ̀ ló wà ìjọ tó ọmọ kékeré kàbá ti wá nù ládùúgbò wọn ẹ̀sẹ̀ kékeré ti wájú rẹ̀ ló wà. ee wà má kà lọ́rọ̀ bùkà lè yóò lè kẹlẹ̀ tó rọ̀. òsínú sèṣin ọlọ́wọ́ ó pa ìlú kan run ó bá wọn wí ayé náà àyàfi kí wọn ó jálábòsí wọn ò lè jẹ́ nire náà. ولو شاء ربك لجعل الناس أمة واحدة ولا يزالون مختلفين إلا من رحم ربك ولذلك خلقهم وتمت كلمة ربك لأملأن جهنم من الجنة والناس wàlọ́ ṣá àrọ̀ bùkà tọ́lọ̀ ọba rẹ bá fẹ́ làwọn ṣá àrọ̀ bùkà àìsísà ń dá kọlọ̀ bùkà ọlọ́wọ́ ọba rẹ eré àgbẹ̀wò Muhammad làjà àlànà sá. ìbá sí gbogbo èèyàn ní umma kan nation kan ìbá sí wọn ìmà mu'min ìmà kafir kò ní pín wọn ìmà kọ́lẹ́ gbogbo wọn jó nípa gbogbo tí ò ní sí kékeré nínú wa ẹ̀mọ́ tó bá sì wò ó lè ṣe kí ni ó lè sọ wọn ní káàkiri gbogbo wọn àyà yìí àyà tó lágbára púpọ̀ ni àyà tó ní í ṣe pẹ̀lú màṣíà ọlọ́run kí lápè màṣíà ọlọ́run tó jẹ́ pé àwọn àfáà kan wọn ìfẹ́ kí aláìmọ̀ ó tẹnu bọ̀ tí ò bá mọ̀ ń pẹ́ gbà ọlọ́run ló fẹ́ bẹ́ẹ̀ torí pé yóò sọnù wàlọ́ ṣá ó ní tó bá wù òun òun ìbá sí gbogbo èèyàn ní ó mọ̀ tí wọ́n jẹ́ nìkan ṣoṣo Eh? wàlá yẹ bá lóun àmúṣálí fi. àmọ́ ẹgbẹ́ wàá wá ní wàlámù yàṣà wàá sọ pé wàlámù yàṣà ẹ eh? wàá sọ pé wàlámù yàṣà àmọ́ òfẹ́ bẹ́ẹ̀ rárá ìtumọ̀ ẹni pé wàláàkì láyà rálù ẹ má jẹ́ kí n tẹ̀yìn bá máa lò lọ́nu. ìyẹn ni pé bí káńdé àti múmi wọ́n ti kí ni bí wọ́n sì máa láyé nù. Nàám. Ìlà àrọ̀hìmà rọ̀bọ̀. Àyàfẹ́ ni tọ́lọ̀ ọba rẹ̀ bá fẹ́ kẹ́ nínú wọn. Ìyẹn ni pé àwọn tí ó kẹ́ yóò sànú wọn. Ọlọ́run mọ́sà fi wá sí ẹni kẹ́. Ìlà máa ṣá a. Ìlà máa rọ̀hìmà rọ̀bọ̀. Àyàfẹ́ ni tọ́lọ̀ ọba rẹ̀ bá fẹ́ kẹ́. Wàlídálíkà kọ̀lákọ̀. Wàlídálíkà kọ̀lákọ̀ torí bẹ́ẹ̀ lójú òun dá bẹ́ẹ̀. Torí òun náà ṣe kí ni mo ti dáàlì jẹ́mẹ̀ kalẹ̀ wà rúfì àti àkìlá ẹ̀ wà dáfà ti sùn wọ́n ti gbé gègé sókè tó tó dá ayé tó ti five hundred five thousand years ẹ̀ hamsina fifty thousand years hamsina khalfa sana fifty thousand years qabla an yakhluqa samawati wal arda hasaba maqadiru kulli shay fifty thousand years kó tó dá sánmà àtìlẹ̀ ló ti kọ́ bí gbogbo nǹkan ṣe rí ó ti document ẹ̀ pé bí ó ṣe rí ni ẹnu ẹnu èèyàn kan ò sì gbà aya rẹ̀ ò gbà ọpọlọ rẹ̀ ò gbọdọ̀ gbé kó sọ pé ẹ bó lọ́lọ́run ṣe sọ̀rọ̀ wa báyìí bó ṣe fẹ́ ṣe mú àtàwọn ṣe kí ni a máa bẹ̀ẹ́ o náà máa ń pè ní múmin alẹ́rì yúmínú bìkọ́dàrí la ó gbà pẹ̀lú kádàrọ̀ ọlọ́run yóò àmọ́ ṣiṣẹ́ tọ̀ tí kádàrọ̀ ọlọ́run ṣe kí ni kádọ́nà òfin ríṣẹ́ èyàn bọ́lá sọ pé òkú ti kọ́ pé ọmọ náà làwọn so tí yàrá sọ bẹ́ẹ̀ tẹ́ẹ̀dì dá lóhùn ní òun kí lẹ́ẹ̀dì dá lóhùn ọmọ náà ní good and fine náà tọ́ba ti ní tí tílára bá ti ń bọ̀ tílára bá ti ń bọ̀ sáde gíní jánà kò ní ṣe gíní kò ní jánà kò ní jánà ìyẹn ni pé ẹjẹ́ kálukú sí sẹ́tọ̀ kádàrá pé jẹ́ tó bá jẹ́ pé bá náà bá ní ló bá ṣe rí ẹ̀ sájà gbà ó ní kádàrá ni ó ní torí tó ń ti torí ẹ̀dá wa ni ẹ̀ ó ní wàlẹ̀ bẹ́ẹ̀ lè ká kàlọ́ mọ́ wàtàmàtì kalimatu rabbik ọlọ́run fún ànábì ní àwọn details perfect details concluding issue ó ní kí ní tammet ó ti parí kalimatu rabbika ọ̀rọ̀ ọlọ́run ọba rẹ̀ kí lọ́lọ́wọ́ ṣe لأملأن جهنم من الجنة والناس أجمعين bá a ti mọ ìyàwó àtàrí ló ń lọ àyè báyìí àwọn mélòó ni ìran méjì ni a àlùjànnú àtàní àti èèyàn àwọn tá a dáràn nù tá a mẹtí kẹ́ni mẹtọ rọ́bì ó lọ́rọ̀ ọlọ́run bàrẹ ti parí láàmùlà ànà òun kún iná kẹ́kẹ́ jahannama. لأملأن جهنم من الجنة ọpẹ́ ni fọ́lọ́ tọ́lọ́ ní làámlá nàjà ànámà mínà mí tẹ̀lìdíà pé ń mú apá kan ń fi wọn kún iná nínú yẹn àti nínú kíni nínú àlejò pé kan ò ní wọ́n náà ẹja túpọ̀ àwọn kan yà lè wọ tí wọ́n padà sí kíni tó padà jáde ń bẹ̀ wọ́n làámlá nàjà ànámà mínà lìjìnnẹ́tì wọ́n náà sí àjìmẹ́yìn ó ní kíni àjìmẹ́yìn lápapọ̀ ìwàlá àwọn ará èyí tó kó panilẹ́kún pé bóòlù ọ̀rọ̀ owó sì wá jẹ́ lójú ọlọ́run sọ fún wa pé fàmọ́ ń zùkú sí à Àfáwa àlúsí, ó ní tọ́lọ̀ ń sọ fún wa ń bẹ̀ wípé mo ti búra, mo ti parí ẹ̀ so ti láàmì aláàmì kọ́sàmù ni mo ti kúrò àmúdẹ̀ ti parí ẹ̀ wípé gbogbo ẹni bá tẹ̀lé ṣe ìtọ́n inú èèyàn àbí náà àlìjànú ó ṣe kí ni lápapọ̀ wọn kò sí mọ́ṣẹ́ wọlé pọ̀ tó òun fún wọn kú kí ni ìnàjà àdáná sẹ́ẹ̀mọ̀ kékeré ọlọ́run ṣe ajẹ́ pé nínú ma hadith wa lọ́tọ̀ dàdẹ́bọ̀ Muhammad òun ni pọ́lọ̀ ti sàdéhùn fún iná já àdáná kó wọ́n ṣe kí ni ó kàwọn kàwọn òun sì làámùlà àná ni òun ṣe kí ni òun fi kún wọn kẹ́kẹ́ ìyẹn ló wá fà á tó bá ní wípé bọ́rọ̀ ṣe rí nù ọlọ́run sì ní wà máa ń ná ìlà làwọn màkọ́mú Allah kò sì sí rẹ̀ àtàlìjẹ̀nu àyàfi kó láàyè àyè ní o lè mọ̀ dáadáa àyè mélòó àtọ̀ ọ̀tọ̀ láàyè rẹ kálukú láàyè tiẹ̀ kẹ́ ẹ má rò wípé ẹlòmí ò rò pé kálukú ló ṣe kí ni o pírọ́blẹ́mù bẹ̀ níjọ́ tí àwọn bá ti. níjọ́ tí orí ayé àtàkùn nìyẹn níjọ́ bá wọn sọ fún jahannama pé alintalahat sẹ́mi kó sọ fún pé ó kun jahannama mo fẹ́ gbé lọ bẹ̀ ni ìyẹn ni wípé kò sẹ́ni tí ò ní wọ̀ ní suratu Maryam wà ń mí kú. wà ń mí kú ilà wà rí lóha. àyà tó bákì. àrùn bí ká hàtúmá má kò dé yá. àyà tó bákì Siddiq tó palẹ̀ kúnnù. ndọ́tà lórí káyà ẹ̀ fún pé ẹ wà ń mí ilà wà káàmà ká má kò yá. kò sí nínú yín anábìwá ni bẹ́ẹ̀ ni n tó jẹ́ orí bẹ́ẹ̀ ni pé orí afárá aná lágbàlọ́bọ̀ lágbàwà ti jẹ́ náà kò wá sẹ́ni tí ò ní gbà bẹ́ẹ̀ àfẹ́ tí ò wá ní wà ní jẹ́ náà ṣẹ́pẹ́ṣẹ́ wà ìyẹn pé afárá yẹn bí sẹ́ wọ́n bá wá ṣe rí láṣẹ rẹ̀ lórí afárá yẹn ṣé sẹ́ tàǹsì náà tàǹsì tàǹsì tó lè yóò fi ṣe nítorí tọlọ́run àwọn tó ṣe nítorí tọlọ́run ìrú bá ń sunkún àtọ̀ àpèlè àwọn tá a tún ó ní ní ẹ̀ bá fa ayá àlá òun yóò ṣe kí ni yóò tún fa ayá àyàsẹ́ ṣèṣe irúṣẹ́ ohun tí ó kò wọ̀ lọ́dọ̀ lọ́nà nù àwọn tí wọ́n kó lójú lójú owó lójú lójú lówó tí wọ́n kó torí tiẹ̀ wọ́n ṣe torí tiẹ̀ lọ́sàn-án wọ́n náwó wọ́n nára wọ́n tún náà ní wọn wọ́n sunkún torí owó làwọn ṣe rí sọwọ́ aláfárá yẹn là gbà bí sẹ́ẹ̀rẹ́ kálukú wá bá ṣe rí ni ó ṣe lọ sọtí ó sì láyè méjì ló ṣe fún kálukú kó má di pé ibìkan ọkùpá ibìkan ṣe kí ni ibìkan close ibìkan kò rárá ibìkan ò lè free so tálìjẹ́nà ó ba àlìjẹ́nà ò lè kún tó rẹ́pọ̀ ló lẹ̀ ṣékíní ló láyé rẹ̀ iná náà ò lè ṣékíní kò lè kún àmọ́ wọ́n ti sàdéhùn fún náà pé làálà ànàjà ànàmẹ́. làálà ànàjà ànàmọ́ ìlà jìnnà tí wọ́n ń láti àjùmáyé. ó ní ẹnu ọmọ yìí pé nkùnà já ànàmà nínú àwọn èèyàn àti níkíní nínú àwọn àlìjẹ́nà yàwó ma na kó lè lìjà ànà. yàwó ma na kó lè lìjà ànàmọ́ àdìsẹ́lá nígbà táwọn ma àlùjẹ́ náà bá wà àlùjẹ́ náà bọ́ọ̀mù náà bá wọ̀ náà sẹ́wọ̀n fà yóò kú mọ́ àyókù láti nínú náà àyà náà sí wa lánàá ni tọ́lá bà kó lu àlùjẹ́ náà táwọn kan ètò kò jà nẹ́ta sùnmù ha ẹ máa wà àlùjẹ́ náà ẹ wà lọ jogún rẹ̀ ẹ lọ jogún àwọn tí wọn ò lò tí wọn ò wá iná wà máa sunkún pé ọlọ́run ṣàbẹ̀wò fóun kọ́ ṣe kí ni o. bí àfa wa Ibn Kathir bó ṣe kọ́ fún wa nìyẹn ó ní gbà tí iná tí máa ń tara yóò máa banújẹ yóò wà máa ké ibi ó ti fóun pé òun ó kọ́ àwọn ẹ̀dá kan ní sínú kò wá ṣe bẹ́ẹ̀ ẹ alimtalat ọlọ́wọ́ abẹ́rẹ́ pé ìrẹ́jà ànámà alimtalat so ó ti kún kí wàá sọ ẹlọ́wọ́ sọ. wọ́n ti kúlù mẹ́sì mo tí ó máa sọ fọ́lọ́ ni pé ọlọ́run ṣé ó tún kù space yẹn ó wà mẹ́sì ẹ ọgbà máa kún wọn máa kún ní ibìkan ti kún wọn lọ ibìkan ibìkan wọn kọ́ prison yard ní nkún ó yẹ kó ti sú wa wọn tákọ́ prison yard kalẹ̀ ògùn tó yẹ ká lòun yes ṣé àmì ògùn tó yẹ ó yẹ kí wọ́n rí àwọn ẹni rí lórí ilẹ̀ kí wọ́n máa rí ẹ̀mí àwọn èèyàn bá ti rí ẹ̀mí àwọn èèyàn àwọn èèyàn lọ nínú ẹ̀wọ̀n náà bẹ̀tà àwọn tí wọ́n rò pé kí wọ́n rí ẹ̀mí àwọn èèyàn wọ́n rí ẹ̀mí àwọn èèyàn síbi dáadáa ẹ̀mí àwọn èèyàn lọ wọ́n rìn lọ sínú náà wọ́n wá bẹ̀rẹ̀ sínú

yahfazik ọlọ́run ṣe kí ni ọlọ́run sọ ẹ̀ ẹ̀fàlélà máa sọ ọlọ́run tẹ̀jìlì òtù dáàkà ọ̀ọ́rì ní kí ni gbangba wájú rẹ̀ ó wá sọ fún pé wà ìlàbùlọ́mà annẹ̀lẹ̀ ummata tí gbogbo ayé ìbá kójọ àlá ayélujáfàwù kàbí ṣẹ́yìn báwọn fẹ́ sí ọlá àǹfààní kan láyélujáfàwù ká ìlà àbí ṣẹ́yìn kọ́ni kàtàbà òwò ọ̀wùlà wọn ò lè sí ọlá àǹfààní kan tọ́lọ̀ bá ti kọ fún ọ wàhálà lọ́mà annal ummata tọ́mátọ́ lọ kọjọ aláyàdúrúkà lè ṣe yìí pàfẹ́ kónira kábọ̀ láyàdúrúkà wọn ò lè kónira kábọ̀ illa ma qad kataba Allahu ụ àìtọ́lọ̀ bá ti kọ́ pé yóò ṣe kí yóò kàn tẹ́bá lè ti fún ọmọ báwọn nínú yẹn wàhálà ti tán ìyẹn pé ẹjọ́ kì í ṣe nìkan kí hàn pẹ̀lú kíni pẹ̀lú àwọn àdájọ́ rẹ̀ ẹwájú àwọn àfa olùpáyọ̀ ọlọ́run táwọn olùhà kúránù lórí ilẹ̀ bá ti pọ̀ kò lè sí wàhálà àwọn yóò sinmi àwọn òbí kò sinmi so ìwọ̀n bá ní wàhálà wọn pọ̀ mọ́ so tiẹ̀ tẹ́lá wọ́n asọ̀rọ̀ sàhábà asọ̀rọ̀ kùrúnù kùrúnù mufaddala àwọn hundred years tó ṣe kí ni tó lóore jù ànábì ní khairul kùrúnù qarni ó lè ti ní lóore jù ní hundred years táwọn yóò lò lórí ilẹ̀ ayé ó ní sẹ́ńtírì tó ní wọ́n ní sọ́mbàlẹ́bí yẹlu náà àti ètò tẹ̀lé sọ́mbàlẹ́bí yẹlu náà àti ètò tẹ̀lé ìyẹn ní three hundred years tí àná mi wà nù ẹ̀ ló dájú fáàbọ̀ alxeyiratil ar. orin rinlẹ̀ ó wá ń sàn crime wa ṣe kí ni crime wa low crime low O sí ìwà ọ̀daràn tó bá àwọn àfẹ́sì ráyè ṣiṣẹ́ àwọn àfẹ́sì wọn ṣe kí ni wọ́n ráyè ṣiṣẹ́ àwọn àfẹ́sì wọn ṣiṣẹ́ sì ní sìn ti fowó ba. wọ́n jẹ́ so ẹ lọ wo náà ní crime ní ti crime ayé tí crime ti lóòdù láyé ibo ni o Saudi Arabia mọ àbíbẹ náà ṣe bàjẹ́ tó crime yẹn ṣe kí ni ó lóògan torí pé àwọn àfẹ́sì láyè ṣiṣẹ́ wọ́n pe àwọn èèyàn padà sọ́dọ̀ ọlọ́ kìdí pé wọ́n pa àwọn èèyàn sọ́dọ̀ ara wọn nígbà tí iná bá wọn sunkún wípé alimtala tọ́lọ̀ ní so ti kún ó ní rárá o alimmazid

sẹ́kó tó kẹwàá láyé ó tó kẹwàá lálùkì àmà torí pé tí ò bá dákẹ́ bẹ́ẹ̀ tí ò bá sí tí wọ́n fèrè kí ló ṣẹlẹ̀ àwọn tó yẹ kí wọ́n máa pàṣíìv àbí tí wọ́n máa kọ́ máa wéèvù ọ̀rọ̀ wọn pé ẹ̀sà jẹ́ wọ́n máa lọ wọn ò ní jẹ́ wọ́n lọ wọn ò ní jẹ́ wọ́n lọ ṣé ẹ̀mọ̀ pé ńgbà míì tán bá ní àwọn failure percentage of ṣe kí ni rate of failure ti pọ̀ jù so senate wa gbà padà pé ẹ lọ tún kí ni o ẹ lọ tún result yẹn wò wọn à lọ tún bẹ́ẹ̀ wọ́n wà lóko da ẹja mú láti thirty five wọ́n wà dá grade yẹn padà pé káwọn yóò ṣá ti kí mi káwọn yóò lọ exactly bó ṣe rí yẹn táwọn ò bá lọ wọ́n tún rò pé ọya ẹ lọ wá abẹ́ wọn lá assignment ṣẹta sàn any other assignment or anything wọ́n wà sí kí ni wọ́n wà try láti kọ́ wa ọya ẹ fà assignment yẹn máa fún wọn ten ten ten lọ kátà lè dín kátà lè cross bẹ̀ẹ́ tí ò bá wá sí yẹn kí la ṣe failure ó ṣe kí ni yóò bẹ́ẹ̀nù kí ọba dẹ́ta kó má bàa dẹjá wípé ẹ̀dá òwò náà tí ó pọ̀ ọjọ́ yẹn ọlọ́wọ́ ṣe kíni yóò ti díṣẹ́ rẹ̀ bọ̀ bí nọ́ọ̀sù ṣe ń sọ nìyẹn bó lọ́n sí náà wọ́n ṣe kíni yóò ṣe ṣe yóò wà dákẹ́. wàtá mẹtí kẹlí mẹtí ọ̀rọ̀ bí ká. wàtá mẹtí kẹlí mẹtí ọ̀rọ̀ bí ká الأمة أجمعين وكلا نقص عليك من أنباء الرسل ما نثبت به فؤادك وجاءك في هذه الحق وموعظة وذكرى للمؤمنين وكلا نقص عليك إن جاء أنسي الله بقبر تنبابه tó ti gbogbo wọn na kúsùn ẹ̀ alẹ́ ìkàmín àǹbá ẹ̀gúsùn là ń sọ̀tàn wọn fún ọ nínú ìró àwọn òjíṣẹ́ ọlọ́run àbá ìrúsù àwọn kíni àwọn ìró àwọn òjíṣẹ́ ọlọ́run tó ṣáájú rẹ̀ torí kíni. máa lọ sábìtì bí ìfò àdà àti torí ẹ̀sọ̀ tan àwọn ànábì ọlọ́run fún yín o kò ó ṣe torí kankan ọjà kẹ́mi yóò lè ṣe kíni kó lè rinlẹ̀ pẹ́ ń bẹ lórí òdodo torí kẹ́mi yóò fi lè dúró wípé àràǹsí ọlọ́run ṣe kíni yóò dé wa báyìí. torí pé kọ́ bàbá rí ìnira àwọn kẹfìrí sí nǹkankan máa mú sábẹ́tì bí i wàhálà afẹ́kẹ́ni rẹ̀ dúró ni pé gbogbo tí àwọn kẹfìrí mákàwó lè ṣe kò ní lè ṣe kí ni kò ní lè ṣe ìkẹ́ni rẹ̀ náà. eléyìí tá a wọn mú wá bọ̀ yìí tó bá jọ ìyẹn ni kí má ṣe yè méjì rárá lórí ẹ̀ òdodo látọ̀dọ̀ ọlọ́run ọba rẹ wà á máa wò àyìnbọ̀ ó wá jẹ́ kí ni ìtají ìkíní ńlọ wáàsí kí náà gbé wáàsí ìkíní ńlọ ni ìsọ̀rọ̀ ìdẹ̀ra ọlọ́run àti ìrànwọ̀ èèyàn ìtàwọn èèyàn jí níbi kí ni níbi ìgbàgbọ́ ọlọ́run ẹgbẹ́ mi wáàsí méjèèjì ló gbọ́dọ̀ nínú kì í bá bàwọn sàkíní máa rẹ́rìn ah, pé àwa á ah, àgbádùn fáwọn gan wọ́n ń ṣe tíì náà so tó bá fẹ́ yàrá sí gbádùn yẹn jù ìyẹn ni pé wọ́n ò sọ̀rọ̀ tó ṣe kíni tó bá wa wí tọ́mọ sọ̀rọ̀ tó bá wa wí kálukú kòrò ojú pé ah ó lágbára lórí kálukú wa máa ronú pé ọgbọ́n òun dá sí i wà má ò yìn rọ̀ yóò jẹ́ kíni wá sí fáà tí ò tí gbọ́ tẹ́lẹ̀ wà ní kẹrọ ibẹ̀ láti tẹ́ tíkìr ìbọ̀lẹ̀ káfíìr wà ní kẹrọ lè ìrántí náà máa ṣe kí ni ó ní fa iná zikirọ́. tí mi orí pé ìrántí mọ́mìnì a ní ìdẹ̀ tí bá pé àánú ọlọ́run fún wa kó má sí rọ̀mọ̀dọ́n táwọn èèyàn gbọ́rọ̀ ọlọ́run bó lẹ sọ pé ìbárí bó ìbárí. alẹ́ pé ọkàn yóò máa fọ́rú fọ́ra àwọn yóò ti gbàgbé pé ò mọ̀ pé bàbá èèyàn kan nígbà táwọn ò ríṣẹ́ tó tiẹ̀ àwọn adékọ̀ wá dóni lé iṣẹ́ náírà bet mo wá wù pé náírà kílẹ̀ pé ẹ̀wọ́n lẹ́nu rò pé ẹ̀mà géèmù wọn máa ń pè rẹ̀ lórí tẹlifíṣàn náírà ah, bet tẹ́tẹ́ ni ah, wọ́n ní kò láṣẹ wá ṣe ní ìgbà tí ń jẹ àtìyàwó òun rẹ̀ à ah, kí ló ń sọ yìí ó ní kí ni ó ní tó jẹ ó ní tó jẹ ò lọ ọbẹ̀ ni yes tó ní tó jẹ torí pé àìfẹ́ ṣèfaradà ìyẹn lè lọ rọkọ́ àti kíni àtàdá gbàtí ìgbà ìtọ́jú lébi méjì mẹ́ta mẹ́rin wọ́n fún yẹn lẹ̀ ó ṣe kíni yóò ṣe sùúrù díẹ̀ ẹlẹ́ẹ̀kejì ẹ má jẹ́ kí n tẹ̀ gbogbo jọ́tíjọ́ tí mòmìnir ò bá ti rántí wípé làwùtáraka haraman mukhafatan lillahi àwọ̀dàwọ̀ mọ́wọ́ khayran min dhalik ìjọ́ tẹ̀yẹ̀ bá ti fi àràmù kankan lẹ̀ báyìí pé náírà bẹ̀t à èmi ò kàn pé ò dáa ọlọ́run lè jẹ ìyá lórí ẹ̀ wọ́n níbẹ̀ ni à ah, òun sì fi lẹ́lẹ̀ tó bá ilé fílẹ̀ nítorí tọ́lọ́ àdéhùn ọlọ́run ni pé màá compensate ẹ̀ màá reward ẹ̀ pẹ̀lú aláàlè tó lóore ju tó filẹ̀ yẹn lọ the problem bẹ́ẹ̀ ni pé ṣe yóò filẹ̀ ẹ ẹ ti gẹ̀ẹ́sẹ̀ ìyẹn pé ìyẹn gbọ́dọ̀ ronú pé tọ́lọ́ máa ní káfíń kankan lẹ́lẹ̀ kì í ṣe kó láwọn ọmọ rẹ̀ kan fẹ́ kó lọ bẹ̀rù ẹ má mutí kì í ṣe pé kí lé ọtí ọtí ẹ̀ kó lé dé kí ni kó lè ta o ẹ má ṣe zina kì í ṣe pé bóyá torí káwọn ọmọ rẹ̀ kábílẹ̀ eré yẹn fẹ́ o lára bẹ̀ torí àǹfààní tiwa ni wà zikirọ̀ ajẹ́ pé mú mi ní bùkátà ìrántí lèkíní lè mú mi ní fún olùkàgbọ́ òdodo náà. وقل للذين لا يؤمنون اعملوا على مكانتكم إنا عاملون وقل للذين لا يؤمنون tọ́rọ̀ bá rí bá wọn sọ fún fọlọ́n tí wò gbà fójúṣe ọlọ́n tí wò gbà péjọ́ àlèkè àmà ń bẹ pé kí ni o. ìmọ̀lù ìmọ̀lù àlàmà ẹ wa ẹ sáà máa ṣe bí ẹ ṣe ń ṣe ń lọ. àwa náà ṣe kí ni àwa náà máa ṣiṣẹ́ tí a lọ. ìyẹn pé èyí ò gbọ́dọ̀ jẹ́ kí wàhálà ò bá wọn pẹ̀tọ̀ nígbà tó wá rí bó ṣe rí iná ní ìsìn táàpì wọn máa bá wọn ṣe tiẹ̀ wọn díẹ̀ káàánú máa bá ṣe tiẹ̀ díẹ̀. ṣé àmọ́ pé tí ìṣèlú mi ní tò nínú àwọn tí bá wá àwọn náà máa lùlù kí wọ́n lè ṣe kí ni o kí wọ́n lè wá. wọ́n ní wọ́n fi ìlú kó wa lọ́mọ ìlú wọn kọ́ ma lọ ọmọ tí ti fi ìlú kọ́ láti ilé náà ìlú kó lọ. àwọn máa òyìn gbọ́lù ti bí wọn ò gbọ́lù wọn ò sì gbórin. fi ìlú kọ́ ni wọ́n ṣe kí gbẹ̀tẹ̀gá náà ẹja modernize ẹ̀ kí náà gbé wáyé modernize ẹ̀sìn tó rẹ́sìn ọlọ́run kí ni ó àlìyọ́mà àkìmálùtò làkún yìí nàtọ̀ wọ́n ti parí ẹ̀sìn gbogbo bá ṣe máa ṣe wọ́n ti parí ẹ̀ kò ní di modernize wọ́n modernize ẹ̀sìn Islam so ti yé wọ́n modernize ẹ̀ if you want to modernize that means you want to what you want to fabricate you want to innovate o fẹ́ fabricate mi ntọ́lọ́ òsọ̀ ló fẹ́ sọ tàbí o fẹ́ ṣe tí o ṣe kí ni tí o pa á láṣẹ tó ti bí a bá rẹ̀ ṣe tí ọlọ́run ò ṣe tí ó pa aláṣẹ rẹ̀ wọ́n ṣe kí ni wọ́n dá padà fún wà kó lè lẹ́ni nàlá ayé omi nù tẹ́ bá ti gbìyànjú tẹ́ sọ fún wọn tọ́ bá láwọn ò gbà ìmánu alàmàkà nẹ́tìkù ẹ máa ṣe láàyè nínú iná àmìlò àwa náà máa bẹ lórí ojú ọ̀nà mọ́nà àjùmọ́nà ti kalẹ̀ fún wa ó máa yà wá lẹ́nu pé nígbà táwọn àfọ òṣìṣẹ́ tó yẹ kí wọ́n ṣe wọ́n ní wọ́n kó yẹn lọ ọlọ́run bá ṣàlékún dáadáa fún àbàbá wa ó bá dé bá ń ń ṣe àlọ́ ọlọ́run bá ṣàlékún dáadáa wọn níjọ́ka táwọn èèyàn sọ wípé àwọn kiri ó ń kó wa lọ́mọ ẹ ti gẹ́gẹ́ bàbá ní nóò kò rí bẹ́ẹ̀ màá sọ́ba kọ bàbá tí mo fẹ́ sọ̀rọ̀ wọn fún yìí ó dá kéèyàn lè ronú tọ́lọ́ bá sáànù yàn téèyàn bá nígbàgbọ́ làákàrí ó kàn sílẹ̀ yóò máa sọ̀rọ̀ bí àwọn ànábì ọlọ́ torí pé tẹ́mi bá ti mọ́ báyìí ẹ̀mí bá ti mọ́ ọlọ́wọ́ jẹ́ kí núrò ìbàṣírà rẹ̀ yóò mú hánahánà yóò àmọ́ sọ̀rọ̀ báyìí tẹ́ bá bíbi ọ̀rọ̀ lọ́yà bàbá bẹ́ẹ̀ bàbá ní pírọ́lẹ̀mù ta ni kírísítẹ́nì ò lè ṣàdédé kó wa lọ́mọ lọ problem ta ní ni pé àwọn àfọ́ òṣè ni wọn ò ṣiṣẹ́ wọn ó wá dídàbí òrí wọn yẹn pé masajid ulama al-masajid taraku a'malahum wọn fi ṣẹ́ wọn lẹ́lẹ̀ wọn ò rí àwọn èèyàn ní mọ́ṣáláṣí wọn tẹ́ bá ti rí àwọn èèyàn ní mọ́ṣáláṣí àwọn tẹ́ bá rí mọ́ṣáláṣí wọn padà sínú ilé o lọ túnú ilé ṣe a máa tún wá ńgbà tó ma sọ pé ẹ̀rọ àkùn lọ́tọ̀ tí mo bàbá òun kò kírun rí yes èmi pàdé ọmọ kan nígbà tí mo sì fi máa yẹn yóò mọ ìtọ́mọ bí i thirty six or thirty four years tó tiẹ̀ ó ní wàá la kéwú wàá la ẹ̀rùn wàá la nkankan bàbá òun fi kankan kọ́ ọ́n ó wàá fọmọ́lẹ̀ fóbìnrin sóbìnrin sọ pé òun nìkan ṣe ni bẹ̀tí mọ́sálásí bá discharge duty rẹ̀ iṣẹ́ dákì irun tán mo máa ń sọ ẹ eh, bàbá Fatima ọlọ́run jò dáa fún iṣẹ́ ìsìn ọlọ́run jò dáa ọlọ́run mọ́sá àti wọn máa lọ máa bọ̀ máa lọ máa bọ̀ torí kíni máa lọ máa bọ̀ òṣèré ọ̀wọ̀ rẹ̀ náà jẹ́ka náà bẹ̀ lọ́n fúnra wọn tó kí irun tán ẹ wá ṣe kíni tó bá tó five minutes ten minutes ẹ ṣe kíni ẹ sì rántí ọlọ́ ẹgbẹ́ wọn ló ń gbẹ ẹ sọ fún akẹ́kẹ́ ẹsẹ káṣù bá ta ìjíjáde lẹ́yìn jáde ẹ má gbàgbé àdéhùn tẹ̀sí kíni tẹ̀sí fọlọ́run pé ìdí náà sàn ọ̀tọ̀ ní sàkéyìí صراط الذين أنعمت عليهم ẹnì ẹtí sọ ndị ìyáàkà náà àbúdù wá ìyáàkà náà sàáyé ẹ má gbàgbé yìí lọ́tẹ̀ lọ ẹ̀mí wọn ṣe yóò dúró táwọn adẹnu lé gbogbo táwọn gbọ́nu mọ́sálásí gbogbo táwọn gbọ́nu mọ́sálásí là á mú lọlé á transform ẹ á transfer rẹ á ni ẹ sínú lé lé àwọn obìnrin àwọn èèyàn fọmọ ọmọ ogún ọdún sínú ilé wọn ò lè jí wọn ò lè fi kí wọn ò lè jí wọn ní ayẹ fílẹ̀ lẹ́wọ̀ tẹ́bá dé inú wa lọ kí tiẹ̀ ọ̀yà sọ́tọ̀ òun ìṣòwò ẹ̀kọ́ bàbá ńgbà tọ́mọ onímọ̀ ń pa ẹ̀sìn àwọn sọmọ pé sọmọ pé kíní kan lólùgbà láyé àti kíní àánú torí pé kò tí nǹkankan lọ́pọlọ ẹ̀ tẹ́lẹ̀ tí nǹkankan bá wà lọ́pọlọ ẹ̀ tẹ́lẹ̀ kò sẹ́ni ó lè kó lọ so ibẹ̀ ni wọ́n ti sọ fún àmọ́ wa pé wàá bóòlù ọmọ wọn ó sọsọ pé òun fẹ́ fẹ́ ní tí ì ṣe mùsùlùmí tó bá dégbé ni wọ́n máa ti di bàtà ẹ̀ máa ti ń ṣe ni ẹ lọ ẹ lọ kámpọ́sì dáadáa gbogbo ọ̀pọ̀lọpọ̀ wọn kò sí kiri yóò kiri kankan nu wọn àìmọ̀ tí wọ́n ṣe láti lé ẹ̀kejì ni pé wọn ò tiẹ̀ fẹ̀sìn kankan kọ́ lásọ̀lá wàlàsíà wọn ò kírun wọn ò dégbé gbèmí pé ó bá rẹ̀ kò mọ kankan àtúnṣe wọn ò sún ẹ̀sìn máwọn èèyàn báyìí ẹ máa tó pè lẹ́sìn ọ̀tọ̀ ni ọ̀tọ̀ ní táwọn yẹn pèrè ẹsẹ̀ lónìí ó dín díẹ̀ sí ti lọ láwùjọ àwọn àánú kọ́ ọmọ lọ wọ́n ò sí ní kọ́ ọmọ lọ àwọn afáná sì dà fún òde níjọ́ ọ̀kọ́ mọ̀ làwọn yẹn ti kiri pé àwọn afá ọmọ abẹ́sẹ̀ kò máa máa wà tó tiẹ̀ kò sí ẹ wà kó lè ń tẹ́ bírú. wà kó wọ́n ń tẹ́sirò iná ń tẹ́sirò. wà ń ló máa retí ọ ìyá ọlọ́run iná mú ń tẹ́sirò àwọn àti kí àwọn ló máa retí náà. ولله غيب السماوات والأرض وإليه يرجع الأمر كله فاعبده وتوكل عليه وما ربك بغافل عما تعملون ولله غيب السماوات والأرض ọlọ́run mẹ́rin mo ní kọ̀ọ̀kan sánmà àti ní àtìlẹ̀ gáìbù sùn fẹ́ ká parí sùúrà ẹ̀ lónìí inṣàlá wàlẹ̀ láì gáìbù sàmáwàtì algaibiyat mo táwọn afá ń bá kiri tí wọn ò ṣe kí ni tí wọn kò fi ọjọ́ ẹ̀ka sí kílẹ̀ mọ̀tá wá kiri àṣírí kí wọ́n pe afá gbóná gan wọ́n rí náà gan ṣé wọ́n rí náà lọ́wọ́ níta afá mọ̀ anábì sọ pé sàbẹ̀ kan rí náà pé sàbẹ̀ orí náà bàjẹ́ ẹ lọ pé wá orí náà kan ó mọ̀ sábì kan ọlọ́run wà láyé ìlú sáà nítorí pamọ́ sábà tilẹ̀ ọlọ́run ló mọ̀

fàájú ni ò máa pè é kí ló wá ṣe tó pè kọ́. bẹ́ẹ̀ bá ń pe ọlọ́run kì í tún gbára lé nǹkan mi èèyàn ń pe ọlọ́run ó sì tà á jù dìtà ó wá fẹ́ jáde ó wá níbi sáré tó ń wẹsẹ̀ yìí. fàájú ni ò wáyé wátàwá kẹlẹ àlẹ máa sì máa pè é kọ́ wá gbára lé. ọmọ arọ́pù kàmi kọ́ bí ní màá máa bá a máa sábà bá خصلتين في الإنسان المؤمن ẹwà méjèèjì tó bá pé lára mùmí ní kò lè dànù àlìbáadá súnmọ́ yé àtàwọ̀kùn kéèyàn lè pe ọlọ́run kó alẹ́ sí kíni o lé wọ́n ní wàá máa rọ̀ bùkà ọlọ́run ọba rẹ̀ nígbà àfilẹ̀ ń ṣe kì í ṣe pé kó mọ̀ mọ̀ra orí wọn mọ̀ orí wọn ní ní súnmọ́ yé láti sọ fún àná wà á búmi ìwọ́n máa sin má compromise o àwọn yàrá òpin wọn lẹ́sìn yẹn ó dàbí pé mùsùlùmí kò jóró kankan bàbá ní ẹyọ kan ni wọ́n mú bàbá sọ fún adọ́ta lọ́ba wọn ni bàbá ní ẹyọ kan ni wọ́n mú kí mo pè é ẹyọ kan ni wọ́n mú nù mẹ́wàá àwọn wa ń kó kíni o àwọn ń kó bí fifty sẹ́ẹ̀bẹ̀ tí ẹ wo réètì réètì ẹ jìnà síra wọn aláìní kan ṣe ni réètì ẹ tẹ́bá dẹ̀ fẹ́ dá padà yẹn kàn dúró lásán yẹn kàn dúró tẹ́lá ti dúró déédéé ẹ̀ rí tìbù wọn padà ń sè bẹ́ẹ̀ àwọn afá òdúró àwọn olùmẹ̀sìn òdúró olùpèpè kò sólùpè àwọn tó ń ṣiṣẹ́ kéré èèyàn bíi mẹ́wàá ló ń ṣiṣẹ́ ní ọgọ́rùn-ún wọn náà mẹ́wàá tó fẹ́ ṣiṣẹ́ nǹkan àwọn eighty five kan lọ gbólé ọlọ́run pé ẹ wá o ẹ nìdá rí jẹjẹ mọ́ nìyẹn o. fàdúrù wáyé wà tàbí ìtumọ̀ ẹ̀mí ìwọ́n máa sìn ní kàgbára lé mi fi mí lẹ̀ lẹ̀ fi yókù dání. Ìrẹ́ tẹ́ àwọn ọ̀tẹ́ ìrẹ́ ní máa sìn ọdún rẹ̀ ní ṣe kí ni ní máa wá náà. Kẹ́yìn wá takú ti ọlọ́run nínú kí ni nínú Ramadan. Ibi láti dúró ní insha Allah. Ramadan kan lọ ìkànnì ọmọ ìyàwó afẹ́ tá iléeṣẹ́ pọ́tù àjẹ kalẹ̀ ọlọ́run ṣàṣẹ wọn pa ni. Wọ́n tún wá ń gbé kí Ramadan ò tó dé wọ́n wá ń gbé ibi tó sì bẹ̀rẹ̀ pọ́tù rẹ̀ sí ó jẹ́ inú gbó tọ́wá ti wá fẹ́ lánàá pé ah, ọ̀nà tọ́kọ̀ ọmọ ẹgbà wá ó ti kó ti ẹ̀mí pàtó mi díẹ̀ bí kankan jí ńlá bí kankan ọ̀pẹ ẹ máa gbọ́ ọ̀pẹ o sì ní kò kò lè sówó ah, tọ́wá ti là lọ tó bẹ̀ bẹ̀rẹ̀ láì wó kan jí ó wá sú àbá ẹ̀ bọ́lá ẹ̀ ó rẹ̀ ti parí ó kàn án ló tọ̀ ọ̀gbọ́ ó rà pé ibi tọ́lọ̀ dé dúró yìí tí a fi mà ní òun sàmìnà

wọn ò ní wá ṣe kí mi ò ní fi sàtífíkẹ́tì ma fi bẹ̀bẹ̀ kí n pé ẹ̀rá kan àwọn aṣẹ ẹnu aláwọ̀ yẹn a máa ṣe mẹ́ta máa ṣe cv kalẹ̀ láyè ó ní ẹ lọ sí forty forty twenty twenty àmọ́ fa àbúrúdì kù wátàwá kalẹ̀ àlẹ́ bọ́lá yẹn tó ṣe ìtìkáàfù ni ó parí ìtìkáàfù tí wọ́n jáde báyìí ìjọ kẹta ìjọ kẹrin ọdún ọwọ́ délé ó kà lọ pé katakata àwọn katapila nílò lánàá wọ́n là báyìí ẹ̀rọ pípa tí wọ́n kó ọlọ́run ló kó dípò lọ́nà wọ́n máa ń ṣe bẹ́ẹ̀ fẹ́rú ẹ̀ wọ́n kà kó gbogbo dípò lọ́nà ni ó kó igi wọ́n kà pé nígbà náà jí báyìí báyìí wọ́n kà kó dípò lọ́nà ọlọ́run sáfàwá náà ṣètò gáànù rẹ̀ subhanahu wa ta'ala alhamdulilayi nashara la ilaha illa anta nasallu wa natubu ilayk subhanahu